àwọn ti dé tipẹ́ bàbá mi àtìgbà tí mo ti dé ni mo ti ń pè yín kí ló ṣe aago ìbánisọ̀rọ̀ yín àti wípé ń bo lẹ jí lọ lóòrọ̀ kùtù yìí. kó lè dáa fún wa náà mo ṣe lọ fún ọjọ́ ọ̀la wa mo lọ fún nígbà tí mo sì délé awúrelà mo pa aago mi n ò rántí tàn mọ́ títí tá a fi parí ní tá ń ṣe. ó dà bá mi a jẹ́ pé bí inú ti rí ni obì ń yàn mo wá yọ̀ fún yín o mo dẹ̀ yọ fún ara mi náà mm-hmm. a kú oríire o ọ̀rọ̀ wa ti dayọ̀ lódìndí oríire náà ń kọ́ àwa bá wa kalẹ̀. Ah. oríire irú ayọ̀ náà láà máa gbọ́ lọ́ọ̀dẹ̀ àwọn olódodo tó irú ayọ̀ la wá gbọ́ o. bàbá mi ohun òyìnbó faransé kan wọ́n ti fún mi ní iṣẹ́ àgbàṣe tó ń lọ sí mílíọ̀nù dọ́là. bẹ́ẹ̀ owó dọ́là owó gọbọi àmọ̀dúpẹ́ o àmọ̀dúpẹ́ o. bàbá mi ìyẹn nìkan kọ́ o wọ́n ní ti bá ṣe oṣù kan ní nàìjíríà wa ń bí báyìí a máa ṣe oṣù méjì nílùú òyìnbó. Ah, elédùà afọtàmọdé ọmọdúpẹ́ o gbẹmí náà ti ń ṣe nǹkan èèyàn tí mò ń ṣe láṣẹ pé oṣù gbẹmí náà ṣe tèmi láti pé wẹ́rẹ́ ọmọdúpẹ́ o ọmọdúpẹ́ o. ah àdúrà má gbà ó àdúrà má gbà ó tiwa tọ́pẹ́ ọmọ jọpẹ́ lọ ó tiwa tọ́pẹ́ ọjọpẹ́ lọ àdúpẹ́ àdúpẹ́. bá mi ah ẹ ṣé mo dúpẹ́ àdúrà yín gbà lórí mi hmm. ojú òní tì í abiamọ tó fi ń ṣàdúrà fàbiamọ ní ẹ ṣé bàbá mi hmm. ṣé rí bàbá mi mo ti wá ṣèlérí mo ti pinnu ní iwájú pẹpẹ ìjọ ọlọ́run tí mo ti gbóhùn àdúrà sókè hmm. wípé ìdá kan nínú ilẹ̀ tẹ fún mi màá fi ta ìjọ ọlọ́run ní ọrẹ. Ah, o ṣeun ní ìlòdì sí ìpinnu rẹ ọ̀dà ṣùgbọ́n má gbàgbé o pé inú ìṣẹ̀ṣe ìṣẹ̀dálẹ̀ la bí ọ sí ibẹ̀ ló sì dàgbà sí jojúmọ́ la sì ń ṣàdúrà fún ọ wípé kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ rẹ kó bá ọ dalẹ̀ ìṣẹ̀lẹ̀ ayọ̀ rẹ ó bá mi lójijì àti gbọ́nú àsọtẹ́lẹ̀ lọ́dọ̀ àwúrẹ́là ìrìn ayọ̀ náà sì bá ọ kalẹ̀ ìrìn ayọ̀ náà bá wa kalẹ̀ yóò bá wa kalẹ̀ ṣeun. ẹ ṣe ah. bàbá mi hmm. ẹ pẹ́ fún mi o ṣeun oúnjẹ ọmọ lágbára Ọlọ́run kò ní jó yín lẹ́nu. ṣeun kárí ó dàgbà ṣe ó dàgbà. Mm-hmm. gbogbo tá a ní nílé àti taṣọ àti ta mọ́tò àta gbogbo ohun ìní síbẹ̀ kò tó nǹkan kan. ẹni tá a bá tún gbọ́kànlé bóyá tóun bá tún lọ bí iṣẹ́ tó bá padà dé ó tún lè fún wa lóúnjẹ jẹ wọ́n sọ di wèrè ẹni ṣerú eléyìí ò ṣe dáa o. ìgbà yìí ni wọ́n ò mọ ìyàwó ṣe ìgbà yìí ni wọ́n ò mọ ìyàwó ṣe àti bí iṣẹ́ dé àti bá máa là ńlẹ̀ ìyàwó onínúure ìyàwó ènìyàn rẹ̀ o ìgbà yìí ni mo mọ ìyàwó ṣe. ìgbà yìí la ó mọ ohun ìyá ṣe ìgbà yìí la ó mọ ohun ìyá ṣe. a ti lé ìwé dé àti fámálà ńlẹ̀ ìyá onínúure ìyá ènìyàn rè o ìgbà yìí ni wọn mọ ohun ìyá ṣe. ìyá mi ìyá mi má sunkún mọ́ ohun gbogbo wà lọ́wọ́ Ọlọ́run ìgbà yìí ni wọn ò mọ ohun ìyá ń ṣe àsìkò yìí là ò mọ ohun ìyá ń ṣe àti bí iṣẹ́ dé àti bá máa là ń lẹ ìyàwó nínú rẹ̀. apá àti ẹsẹ̀ yìí mọ́. wọ́n mi pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ tí wọ́n ti bá yí fomi gbóná bá ẹ lè dá gbé. omi gbígbóná. bẹ́ẹ̀ni. ǹjẹ́ wọ́n jẹ́ kó o jókòó léwèé báyìí pẹ̀lú pé mi ò tí sanwó léwèé ẹ̀. bàbá mi ò jẹ́ o. Hmm má ṣe o ah, wo tí mo bá yanjú pẹ̀lú àwọn ìjọba tí mo bá ti rí owó mi gbà máa pààrọ̀ iléèwé ẹ̀ sí èyí tó máa dáa ju tọ̀dọ̀ wọn lọ. ó ti dàbọ̀ bọ́ọ̀mù ní ẹjẹ́ káwọn ní. ọlọ́run àtọ́jú fún mi àjùmọ̀bí ọkàn tàánú ṣá. ìrọ̀lẹ́ kò máa bá ní. àjọjọ́ ni àmàjọ jẹ́ iye kan. tí wọ́n ṣe bí wọ́n ṣe bí tala lè finú tán tala lè fọkàn tán. àfihàn ẹni àsìkò tó lẹ kó má ṣe yí kan wá o. rárá rárá ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nílé ayé o. ìwé ìwé dé ọ̀dọ̀ yìí ni mo ti ń bọ̀. ṣé o ti wàhálà. wàhálà wà gan o. ara tó sìn ò yá rárá rárá gángan gan sì ni tó ń dà láàmú ah! kódà wọ́n ti dá kíkan tó lẹ́nu iṣẹ́ o. Ah! irú àjálù èwo àánú àmọ́ ń gbádùn yẹn ká ṣé wọ́n wá sọ fún ọ pé èyí ń wo wèrè ni àbí mo dá lé iṣẹ́ ilẹ̀ tí n ò gbà kí n sí. ẹ má jẹ́ àrùbá yìí aláàjì pẹ̀lú gbogbo ohun tẹ́ gbọ́ ẹ ṣàtìyèsí yọjú sí wọn náà kẹ́ ẹ mọ kí ló ń ṣẹlẹ̀. àwòsòbìlà apá kan ẹsẹ̀ kan sì ń lù ti rọ̀ nǹkan tó ń ṣe é sì ń lágbára gan. Abdullahi ò mẹ́bí mọ́ ó ti gba gbogbo àṣẹgbẹ́ kan mo délé wọn ọmọ rẹ̀ ò jẹ́ ń wọlé ọgọ́ tí ẹ fẹ́ filẹ̀kùn mú lẹ́sẹ̀ ń jó ní tó tì mí gọ́gọ́gọ́ ẹ̀ ń wò ó tún yá ni ẹlẹ́nu ọjọ́ mẹ́ta ìlọmọ rẹ̀ lọmọ kan ṣeré wánú àgbàlá mi mo wá wo mo wá wo súrà yá wa lára rẹ̀ mo ní à ah, ọmọ àbùdùláì lọmọ yìí gbọ́dọ̀ jẹ́ mo wá pe ọmọ wọlé mo wá fọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́mọ tó jẹ́ wípé ọwọ́ mi báyìí ni wọ́n bí lé kí wọ́n wá dámọ̀ mọ́. Ah. alájí ẹ má jẹ́ à wo. ipò tó wà ń sìn le débi pé àtàpá kan àtẹsẹ̀ kan ló ti rọ báyìí kódà kò lè dá dìde mọ́. ẹ wọ́n rè é wo bí wọ́n bàjẹ́ wọlé sá. ẹ wo tó bá jẹ́ ọ̀rọ̀ ti wíwọlé nu n ò yóò kúkú gbé lọ sílé ọ̀dọ̀ mi tí n bá gbé lọ sílé ọ̀dọ̀ mi ẹ láǹfààní àti lè wá wò kẹ́ ẹ ti ìfẹ́nu yín ṣàdúrà fún bó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ náà ló ṣẹ̀yìn kẹ́ ẹ dáríjì. ọlọ́run ọ̀jẹ́ abdullahi ẹ̀wà ṣẹ̀mí ọmọ ìyá mi tààjọ múmú kan náà kò ṣẹ̀mí o wọ́n débẹ̀ ṣètò tó wíwù kọ́ wá gbé mi ká kí n rèé wò ọ àwọlé kì í ṣe ọ́ lálejò. bí ẹ ò tilẹ̀ ro ti ìkúlẹ̀ ẹ ò yé ẹ ò ro tọmọ tó bí àlòṣù mẹ́sàn-án. kí ló dé kí ọ̀sùn tẹ̀ ń kí wa. ìfẹ́ tí mo pọn mi lọ́nà tó jí ẹ̀ ṣe kú àpọ́n lọ́dọ̀ wa ń bí. ọ̀nà tó jì kọ́ mo sì ń lọ lónìí o ẹ ní kòsódò lọ́jọ́ ta ni mò ń lọ. sẹ́yìn màdúgbò tẹ wà ẹ̀ sá. ẹ̀bí ẹlẹ́yìn kẹ́tù ni ládùúgbò àwọn olówó. ẹ wá pọ́n bì í. mi ì pọ́n mi lọ́dọ̀ yín omi yín tí ò mọ́ omi yín tí ò ṣeé mu. wọ́n tún ti dé o wọ́n fẹ́ pa mí jẹ. mọ̀ pé láìpẹ́ láì jìnnà ó di dandan kọ́ ọ yọjú sí mi ọ̀kàrẹ̀ àdàdà ni o rò pé mo lè fi iṣẹ́ rẹ lẹ̀ láì ṣe. yóò jèrè. ó ń gbà. awúyẹ̀lò. ìwọ nu ààrẹ fún kí àpòrò tó dẹ́kun ogun ni o ewé ọmọ àjíṣà. awúyẹ̀lò kí ló tó lè bá ń pa láti bí yìí ó bá ń pè lápèta òbí ó bá ń tàǹbọ̀ òru kó kú dànù. ó jẹ́ sọ kínní kan fún ọ. arákùnrin náà dúró hmm. òun gangan ní arọ bíi burúkú lára hmm? kódà ọkùnrin ni ó ti rìn lọ́pọ̀lọpọ̀. torí rẹ mo fi ní ká kọ́kọ́ rè lẹ́fàṣẹ̀ níjó ni. àwùyẹ̀lú ah! hmm. ẹ̀fàṣẹ̀ tá a rí ní agbára sórí ọwọ́ rẹ̀ kan ẹsẹ̀ kan báyìí ó ti kin bí ọwọ́ olóńgbò báyìí ló ṣe rí àwọn ará àdúgbò wọ́n wá rò pé àrùn kan ló ń ṣe àrùn rọpárọsẹ̀ tí ń dà wọ́n láàmú ń ṣe èmi nìkan ló yé èmi mọ jásí tí mo wípé <laughs> iná bá ní bàbá ó ti kó náà agbada <laughs> eléyìí gbólóhùn ń kọ ká dáadáa ọ gbólóhùn rẹ sí ọ wà wọnàkọnà ó fi inú fún un ti lè jẹ́ kó tó dẹ́kun rẹ̀ yóò ti rẹ́ ìfun rẹ̀ láàrẹ̀ já o tán nu ìṣolóògùn tí wò. àwòyẹ̀lò wò èrè tó pọ̀ là á jẹ ń bẹ̀ èrè tó pọ̀ là á jẹ ń eléyìí. dákun mò ń pidán kan nínú igbó lọ́wọ́ ni ọjà àlejò tó wúwo lọ́wọ́ mi kò yẹ kí n fi ilẹ̀ wá. bẹ́ẹ̀ ti <laughs> ẹ rí àwọn tí wọn la yóò fún ọ ṣe ó jèrè ó ṣe ń ẹrù tẹ̀jẹ̀ ẹrù tẹ̀jẹ̀ abiyamọ. ìwọ náà ti máa gbé kọ́ máa lọ kọ́ máa bọ̀ kò yẹ máa gbé lọ máa gbé bọ̀ kọ́ má jẹ́ ó gan pa sí ojú kan báwọn. ṣé kò sí wàhálà. ṣé o sára balẹ̀. dúpọ́ báwo dẹ̀ ni owó tìbí ṣe orí gbà. owó àwọn ayálégbé ẹ wo wàláì bá bá wèrè gidi làwọn ayálégbé ẹ wọn ò ní ojú àánú rárá rárá tipátipá ni méjì nínú wọn fi fún mi lówó so sì mọ̀ pé méjì tán fún mi náà inú ẹ̀ náà lèmi náà ti wọ mọ́tò àtàlọ́ àtàbọ̀ inú ẹ̀ mo ti wọ mọ́tò mo sì tún bọ̀ ra àwọn oògùn tó ní bọ̀ rà mo rò pé owó tó kù lọ́mí nísìnyí abatẹ abẹtẹ bíi ẹgbẹ̀rún kan péré ni so ti wá jẹun báyìí àbí kí ló jẹ báyìí. bí mo bá lè rí bread àti ẹyin bó bá mi dín in sí. Ah, fẹ́mi fẹ́mi búrẹ́dì àtẹyin nù tí ń bẹ ń lẹ̀ yìí bóòlù sì ń sọ̀rọ̀ báyìí ká tó rẹyin ká tó ròróró ká tó ra búrẹ́dì irú ẹyin tí wọ́n sì tún lọ́ọ́ jẹ nìyí wọ́n tó fẹ́ kí kọ́ńbífọ̀ wà nú ẹ̀ èlò ló fẹ́ kù nú ẹgbẹ̀rún kan ó ṣe jẹ́ ń bọ́ ra ẹ̀wà àgànyìn kọ́ jẹ̀wà àgàn kámọ́rẹ́gà ẹ̀wà àgàn ní pọ̀ márùn kọ́ fi búrẹ́dì jẹ́ kó o sì bomi sí kíkún yóò bá kán àbí kí ló tún kù. Fẹ́mi a láti máa gan owó náà báyìí o aláti máa gan owó náà báyìí o ọ̀daràn ní gbogbo àwọn ayálégbé ẹ̀ wọn ò kún wọn ò ṣetán àti sanwó o. kò tún jọ kó dúró ńlẹ̀wé náà. rárá bàbá mi. Hmm àmọ́ tí gbogbo ohun tó ń ṣe mí bá lọlẹ̀ ni màá ṣètò bí gbogbo àti ẹ̀gbọ́n ẹ̀ ṣe máa sanwó iléèwé yín. kò burú bàbá mi. mo ti gbọ́ pàdé ìyá mi. bàbá mi ṣe ti jẹun. n hmm. ṣẹ̀ṣẹ̀ ní kí bọ́dí nǹkan bá mi ṣètò bread mo sọ pé kò sí owó tó lè fi ra ẹyin. kí ló wá fẹ́ jẹ. bú à ń jẹ búrẹ́dì àti ẹ̀wà ọ̀rọ̀ gan-an. màmá mi ṣe ẹyin àti búrẹ́dì lè fẹ́ jẹ. Mm-hmm. bàbá mi mú lówó díẹ̀ lọ́wọ́ màá fi bá yín ṣe ẹyin àti búrẹ́dì. fún wọn lè fi kan bíìfù sí. bàbá mi owó yẹn ò lè yọ kan bíìfù o. Mm. àmọ́ màá bá yín fi magi sí pẹ̀lú àlùbọ́sà ó máa dùn. Mm. bẹ́ẹ̀ni. kò burú. lórí báyìí jẹ́ wí oníbo mẹ́ta kì í bá wọn náà jẹ́ ìrọ̀lẹ́ o ilé orí òbòdò ṣùgbọ́n àwọn tó bá ti jẹ́ Uh-huh. jẹ́jẹ́. salvar o Gracias. ẹ káàsán bí o. kí ló wá fẹ́ fún yín mú báyìí kí lè máa jẹ. Ah, èwo ní í ṣe eléwo eré ọmọ ah, pé ó kọ́ sí àtẹ̀wé ń tẹ̀wé náà. ó ti fẹ́ẹ̀ parí ẹ̀. ó ti fẹ́ẹ̀ tẹ̀ tán ṣé ọgbọ́n gbogbo tó ń sọ yìí. kò gbọ́ ọ bá a ṣe dọ́gbọ́n tunu tá a bá fẹ́ fa ojú ẹ̀ mọ́ra ti dá a ah, báyìí ti kó sàlàyé ọ̀rọ̀ ẹ̀ fún mi já mi láyà bí ọba tọ̀yìn àti bá ń ṣe nǹkan ọ̀rọ̀ tí ń ṣe wàhálà ìjẹ́jẹ́ rẹ̀ kò sí wàhálà ìfilẹ̀ ẹ mọ̀ wùlẹ̀ jẹ́ alẹ́ kó nù lé. èèyàn ń fà á bọ̀ ológun àgékù ìjọ amagbénusà ebi bí bí ṣe é bẹ̀rẹ̀ nu eh, bọ́bá kò ń bẹ̀ náà ní ìsìn. èyí rò pé búyàn jẹ ni. kò búyàn jẹ ṣùgbọ́n tọ́ba kò ń bí ẹ wà ní ìsìn ó lè mú àìmọye dúkìá ló ti sáná sínú ilé so wá rí eléyìí tó sọ iná ò burú o hmm. díẹ̀ ní ti àlàbà náà bèjì bẹ́ẹ̀ bá fi ilẹ̀ náà lé tó bá lọ ra epo òyìnbó tó wọ́n sí gbogbo ilé tó sáná sí tí wèrè bá jólé yín èwo ń tèmi. Ah, ah. o ti sọ̀rọ̀ la káyì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ètò tó bá parí rẹ̀ ni ọ̀dà. àgbọ̀ ah, tó ń sọ pé bákan náà. ọmọ gbé yẹn bá ní kíwèrè òṣòkú yẹ bó ṣe wù. àyànràn ní kùtì ọ̀lọ́ wà. ní ọ̀bà tàdínà. ṣé o ẹ̀ ń lè jáde ní ìsẹ̀nsẹ̀ wọn ẹ̀ ń lè jáde.

ẹ dìde yẹn arábìnrin yìí ẹ jókòó ti ẹni tára rẹ ọ̀dà bíi kíní. ẹ tẹ́ mọ̀ para rẹ ọ̀yà láti ẹjọ́ yìí tẹ́yìn fúnra yín mọ̀ pé ẹ kọ́ gbádùn a sì máa bù yín jẹ ṣé ìgbà tí gbádùn bù ẹ̀yìn jẹ ṣé wàhálà mi tó kàn. ṣáwa fóònù kan síbí ni. ẹ má fóònù kan bẹ ẹ pa gboyè ká sáwà tẹ fẹ́ fi ilẹ̀ ń bí àìsèyàn. Ah, ah, tẹ́ ẹ sì mọ̀ para rẹ̀ kò dáa. níbi tí inú ti á fọ́nù ní tí òfin yẹ kẹ́ ẹ dúró ti gan-an nù. ọmọ pé kí ìtàn lára wèrè kọ́mọ́kù páyà tó bá mu yín tí ń bù yín jẹ ní ìsìn ẹni tí ni kẹ́ ẹ jẹ́ wèrè adi púpọ̀. ẹ má lọ ẹ má lọ. gbọ́dọ̀ wá. ẹ máa lọ àbí kí ni gbogbo eléyìí. lẹ́wọ̀n wo. fúnra ẹ̀ ni ó sọ̀rọ̀ tó bá ti lu àgàmù ojú ẹ̀. Yeah gbogbo lè tọ̀sán. òde yá. òde yá òde. pati òkú ọkọ rẹ ta fẹ́ ṣe ó ti yá báyìí. ó ti yá ó ti yá ó ti yá ó ti yá ó ti yá eléré wo ni a pè. eléré tó sọ fún wa náà ni tó ló pè. <laughs> Ah. tó bá rí bẹ́ẹ̀ màá jó ní tèmi màá ṣọpẹ́ màá jẹ́ ní tèmi o màá ṣọpẹ́ màá jẹ́ màá jó ní tèmi o màá ṣọpẹ́ màá jó ní tèmi o màá jó ní tèmi o màá ṣọpẹ́ máa jó ní tèmi o máa ṣọpẹ́ máa jó ní tèmi o máa ṣọpẹ́ máa jó ní tèmi o máa ṣọpẹ́ máa jó ní tèmi o máa ṣọpẹ́ máa jó ní tèmi o máa ṣọpẹ́ máa jó ní tèmi o. àwọn àbúrò rẹ yòókù ń kọ. wọn ò nílé. ohun tó ṣẹlẹ̀ rèé kára rẹ̀ ó fi yá díẹ̀ ni sọ̀ǹgbọ́n. ẹ̀yin ẹ̀yin náà wọ́n jáde ẹ̀ máa lọ dọ́bọ̀ ọ̀dà nígbà bá sì pàdé mọ̀lẹ́bí a mọ ọ̀dọ̀ ẹ̀ tẹ́ wà ṣùgbọ́n wọn kò tilẹ̀kùn lé iná. ǹjẹ́ jẹ́ ká tẹ̀lé wọn. má jẹ́ àtẹ̀lé má jẹ́ àtẹ̀lé ìgbà búburú sínú o. ṣòlọ́rọ̀ ẹbí ẹni. ẹbí ń bi nílùgbó wọ́n ń bi nípa. ẹbí lè ṣe ikú pani. ẹbí ń bi nílùgbó wọ́n ń bi nípa. ẹbí lè ṣe ikú pani. bẹ́ẹ̀ náà lọ rẹ̀ wọ́n lè rẹ́ ayé ẹni já. ta la lè fọkàn tán. àfi ara ẹni ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀. o lè máa pa ẹ wèrè ni ọ. wèrè wèrè wèrè wèrè olùsí. èmi náà kọ́ ọ jẹ ee oníyọ̀dá. lọ́rùn mi obìnrin ló dàbí ẹgbàá báyìí kí ló lè gbé obìnrin níwèrè o kí lọ́jọ́ tiẹ̀ ń bẹ̀ ń rí i pé mo sọ ọ débi tí ń gbé báyìí. mo tó sọ mí di wèrè èmi náà sọra mi di wèrè èmi náà wọ́n pa oúnjẹ èèyàn ọ̀pá wèrè wèrè. kò máa lò àsìkò tó lò ó má ṣe yí kan wá o ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nílé ayé o. ojú yìí ò ní rí i mọ́ ta ní. mo ní kí n béèrè lọ́wọ́ yín ni pé àwọn dúkìá tí olóògbé fi sílẹ̀ yìí báwo la ṣe máa ṣe sí. dúkìá ìmọ̀lógún rẹ̀ àgbétọ́ sí mi àtowó àtẹrù kò tọ́ súnà kẹ́ ẹ pín kankan kan mi. bẹ́ẹ̀ni ṣé ẹni tá a bá wá fi dágunlá gbogbo àwọn dúkìá tó lògbé fi sílẹ̀ ilé ṣòfò ilẹ̀ ń bẹ owó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ń bẹ àti gbogbo àwọn ilé tí olóògbé fi sílẹ̀ ìyún lèmi wá rò lọ́kàn ara mi pé tẹ́ ẹ bá lè fún mi láǹfààní láti ṣe alákòóso àwọn dúkìá wọn wọ̀nyí kò ní lè ṣòfò kò ní mẹ́hẹ̀ rárá. ẹ ọ ti bẹjọ lórí kọ́ ọ mọ́ ọ̀ràn ló kù. n bò rí bí ọjọ́ orí tèmi dé. Eh, kí ni mo mọ̀ eh? ọ̀dà ẹ̀yìn mo tún wá fẹ́ fi nǹkan kan hàn yín aláàjì aláàjì wo ìwé hmm. àwọn owó tí olóògbé jẹ mí kó tó kú nù. Ah! akínfẹ́mi tún jẹ ọ́ lówó ah! ó wàá burú fún un tó bá àwọn ohun tó kú. Ah! aláàjì ẹ̀yin lẹ tó ń sọ̀rọ̀ báyìí ẹ mọ iye oṣù tí wọ́n ti dá dúró tí ọ apá kan ẹsẹ̀ kan ti rọ kó tó de pókú yìí ni àárẹ̀ rẹ̀ yìí máa ṣe kékeré àárẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó ní lọ́wọ́ gbogbo àwọn owó kéékèèké tí máa ń lọ rán mi gbà kó tó fọ́n wọn mọ́ mm. kó tó tọ́jú ara ẹ̀ kó tó tọ́jú ẹni tó lárùn ọpọlọ mm, mm, ìgbà tó burú gan-an tó dojú àmì tó di pé e, èmi ni mò ń gbọ́tọ̀ tí mò ń gbẹ́ ẹ̀wọ̀ mi ò fẹ́ jẹ́ kí n máa rántí gbogbo tó ṣẹlẹ̀ lọ́wọ́ mi tó àló tó mọ́tò wù lórí ọjà rẹ̀ ẹ̀tún wù lórí òkú ò gbọ́dọ̀ jẹ́ gbèsè bí o tiẹ̀ fi nǹkan kan lẹ̀ àwa ẹbí rẹ̀ gbọ́dọ̀ san án kó lè rọrùn wọ̀. ikú ah. ò mọ̀ dá o. wọ́n rí gbowó ń bá ti jáde ẹ̀yọ́ ń bẹ̀ ẹ̀ ṣáàjì àmọye tó bá jẹ́. kò burú nǹkan tí mo ní kí wọ́n á ṣàlàyé fún iná nìyí. ó ṣeun ǹlẹ́ ǹlẹ́ tiẹ̀ náà dáa. kó dúró kẹ́ ẹ sọ pé a lọ pọn mi tí ẹ bá jíṣẹ́ tẹ́ ẹ bá jíṣẹ́ tí mo bá fi dé tán sọ fún mi pé ẹ jíṣẹ́ fáwọn màá bẹ́ orí yín sọnù kò yé ẹ gbọ́ mi.

jẹ́ kí n lọ ná mo bá ti lọ mo bá gbádùn ẹ̀ tó ṣe ńlára gidigidi dáadáa ẹ̀ wọ́n yàwó fún ọ náà kí ló wà mẹ́tí ẹ̀ ti bẹ̀ kú. Kàjíò tí ìwọ abáwọlé kò ní wà ní àrò á ṣe gidigidi tí a ṣe gidigidi ìwọ wa mu àmọ́ tí ó ti ń gbádùn ṣì kì náà bá wàhálà. dona ṣé wọn sẹ mọ gbàsúrọgù gbàsúrọgù. haba. Ah, ah. mo ti bọ́ náà ó ti rẹ̀ yálẹ̀ mi kéèyàn sì wọlé kó ṣe ó ṣe kó bóde. Eh, eh, obìnrin tí orí ti àkó agbàlérò kò ní gbàlérò ìwà àṣìṣe àmọ́ eléyìí tí wàá ti ṣe ara ẹ̀ àrò. ó burú gan báwọn hmm. ẹ máa ja ẹyin ẹ máa gẹyàn jẹ. ayin ọkùnrí hmm, hmm, tí wàá ti ṣe kàwá ni kò dé. tó dákun wọn bá ti jẹ́ ní tí ń gẹ̀yàn jẹ wèrè mi gbóná gan o yóò ṣe yín délú ara lórí ni orí mi sì rèé apárí lèmi sọmọkọ lọ́nà lọ́sọ lórí èmi àwùjọ èmi sì ṣe ń sọ kúlúkúlú yẹ̀pẹ̀ wọn ni máa fi dí gbogbo rẹ̀ mọ́ra wọn báyìí mo ṣe ń jẹ yanrìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe pàtì fún ọ lówó ni o ó fọ ó wà yẹn. gbèyí ná gbèyí ná ojú ogun lèmi náà ń lọ èrò ọjà ó para mẹ́ni. náà náà kì í na dari biyar five hundred eh, ìwà sọ̀kọ̀ one thousand two hundred ní ìwà fún èmi ìwà fún mi ní five hundred àbá yà five hundred. bóòlù ṣe máa ń sọ̀rọ̀ bíi ẹni tí ò ní kíní báyìí ṣé wọn náà lọ lé aṣẹ́wó ni èló làwọn aṣẹ́wó ń gbà èló ni bí gbogbo nǹkan tẹ̀ ṣe ń tó yìí dépò ṣe hàn gbogbo ẹ̀ òkèrè àṣẹwọ̀ hàn wọ́n fún wa níye tí wọ́n fún wa ní. ọrọ̀ ajé ló náà ti ń sọ mọ́nù bí oko fàṣípà ti ta ọjà tèmi tí bàbá torí ẹ̀ wá kí wèrè mọ́lẹ̀ kí lọ́wọ́ à ń bẹ̀. mo bá ti ṣe tán mo bá ti ṣe tán mo bá gbádùn ẹ̀ ẹ̀hẹ́n náà fọ kìsẹ̀ tí mo ṣe bẹ́ẹ̀ tọ́jú pé àrùn jùṣe náà ni ṣé náà lòyún sí bá wọ́n ìwọ́n lé kó kó náà bolẹ̀ àgò mo bá ti ṣe tán ká gan ní àsàlámọ́tò jẹ̀lẹ́lì dóńgóyàrò kó. tèlò náà. ẹ sàn pé kó ná wájú five hundred thousand náà. five hundred thousand ìlàjì mílíọ̀nù kan. ẹ bẹ́ẹ̀ ni sàn. sọ̀rọ̀ pé lẹ́yìn tá a bá gba físà tán a tún gba a tún san owó bàálù. of course the ticket. Eh, èló lówó bàálù. ẹ tá a bá ní two hundred ó yẹ kí two hundred parí yẹn. owó di seven hundred thousand seven hundred thousand kì í ṣe nǹkan tó pọ̀ jù ìdí tí mo fi ní kì í ṣe nǹkan tó pọ̀ jù ni pé àkókò ní nǹkan tá a lè lò ṣebí nǹkan téèyàn bá ní náà lèèyàn fi wà téèyàn ọ̀bá ní ṣùgbọ́n èyí tó ń jẹ mí lógún jù tó sì ń bà mí lọ́kàn jẹ́ òun tìyá rẹ̀ tó dúró sórí ilẹ̀ kankankan yìí ìgbàgbọ́ mi ni wípé bàbá ẹ ti kú kò dẹ̀ sí tó burú jù nù kémi ó ṣe gbogbo oore mo ti sojú kí n tán sẹ́yìn ń bọ̀ jẹ́mi ni bàbá àsìkò mo sojú kí n tán ṣe ẹ̀yìn ẹ̀yìn tí mo lè ṣe tí àwọn èèyàn fi lè kan sára sí mi náà ni pé lẹ́yìn tí bàbá ẹ̀ kú ni ọ̀rẹ́ bàbá ẹ̀ lọ́ràn lọ ìlú òyìnbó ṣùgbọ́n n tààtà tá a sọ̀dọ̀wọ́ tí èè lọ ìlú òyìnbó òun náà nìyẹn ẹ̀ lọ jókòó lé lórí yẹn kí lẹ rò pa á lè ṣe. àwa nǹkan ṣe sí ni o àwa nǹkan ṣe sí ni. ẹ sà ẹ mọ èmi ti ro gbogbo ọ̀rọ̀ yìí mo ti bá a sọ̀rọ̀ dẹ̀ nǹkan tèmi rò ni pé ẹ mọ ẹ̀yin tún dàgbà jù wá lọ díẹ̀ dẹ̀ tá à ń sọ yìí tá a bá talẹ̀ yìí tán owó ńlá ló máa yọ fún wa náà at least òun á lè travel tiẹ̀ kò dẹ̀ ní sí nàìjíríà mọ́ so nǹkan tẹ́mi wò ni pé ojú lásán lè lé màmá kó lórí ilẹ̀ yẹn náà so the best thing bóyá ká lo dúdú sí ẹ understand bóyá ká jazz as in. ẹ ṣe wá rí bèbè ṣe wà yìí lẹ́yìn bíbélì wọn mọ nǹkan mímọ́ gbogbo a ṣe jáàsì a ṣe dúdú a ṣe kan yìí kò yé mi sí rárá torí onífun kan ni mi bíi tejò tó ti yé yín ọlọ́run sì mọ tí mò ń ṣe ọlọ́run mọ̀ wípé n tó jẹ mí lógún jù ní kọ́mọ yẹn lọ sílùú òyìnbó ṣùgbọ́n níbo la lo ọgbọ́n orí wádé ká tó di pa amsẹ̀ máa wọlé ológun wọlé ibà wọlé àwo káàkiri èmi kàn wò pé mm, bàbá fẹ́ lè kú mẹ́wọ̀n kò gbà wá ní nǹkan kan kò sì náà lówó rẹpẹtẹ ó yẹ ká wá àwọn géńdé láwọn géńdé tó tó géńdé sórí wèrè ẹni torí ẹ bá ti dàrú tí ó ní àrùn ọpọlọ wọn ò bá ẹgba ṣọ̀rẹ́ wọn kì í wọn kórìíra ẹgba bíi ìyún ni ló fi jẹ́ pé tẹ́ bá débi tí wọ́n ti ń wo wèrè ẹ rí bí wọ́n sì já ẹgba kalẹ̀ rèé ẹgba lóògùn wèrè ẹgba ni wọ́n fi wo wèrè èmi ìbákan wò pé àṣẹ kan gádà àwọn èèyàn bíi mélòó kan bíi mẹ́fà tí wọ́n ní akíkanjú dáadáa kára ẹgba fún wọn tí wọ́n bá lọ bẹ̀ láàárọ̀ tí bá ṣe tí a lọ bẹ̀ lọ́sàn-án tí a ń nà bí ẹ ń na sọ òkè tí a lọ bẹ̀ lálẹ́ tí a ń nà tinú tẹ̀yìn tó bá dáa lọ́jọ́ kejì kò ní lórí ilẹ̀ mọ́. ẹ ẹ wò yín ò ní ṣe é ṣe o kán náà wọn láàárọ̀ ọ̀sán àtàlẹ́ ah, màmá tó bíyàn lọ́mọ. kí ló ń sọ yìí náà lù wọn láàárọ̀ lù wọn lọ́sàn lù wọn lálẹ́ ah, ṣé wọn fẹ́ kú sí nàìjíríà ni ah. it's better now kò step tó bá step mọ tí a kó lórí ilẹ̀. E, èmi ò mọ bó ṣe sọ̀rọ̀ lọ́dà ṣé kákókó fi yẹ ẹ lẹ̀ lórí ilẹ̀ kò jókòó sí nàìjíríà kájọ máa forí rọ báyìí rárá o rárá o èmi ò lè dúró nàìjíríà yìí mọ́ o àwọ ṣiṣẹ́ iṣẹ́ àmọ́ pé àwọn ti bá tiwọn débì kan ẹ ẹṣẹ́ dẹ̀ mọ̀ pé kìnìún ni wọ́n ìgbò èdè dùn wò. kò tí ṣe bí lọ́mọ. kò tiẹ̀ ṣe ní níyà gan. kò tún ṣe ní níyà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. èdè dùn wò kò ṣe bí lọ́mọ kò tún ṣe ní níyà gan. rárá rárá ṣe ní níyà o a máa wà. ọ̀sẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ ọ̀sẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́pọ̀lọ́ báyìí ní ẹgbà mi ará àdúgbò ogun wọ̀lú o ta lógun tójú ẹ̀jà rí kó bóde kó wá wí o wọ́n ti jí mi lọ́mọ gbé o wọ́n ti jẹ́gbọ́n ilé ìlọ o oúnjẹ la ní wọn ó fún wa wọn fún wa o ẹ àwọn ọmọ bàbá ṣẹlẹ̀ wọn fún wa lóúnjẹ o ẹni tógun bá tójú ẹ̀jà kó bọ́ ọ̀tá kó wá wí o torí bẹ́ẹ̀ ṣe ń wò mí ogun àdùbí tójú tèmi jà o bẹ́ẹ̀ lógun ojúkù òṣèyìn mi ogun ìjàyè ojú mi ló ṣe o ẹni ogun bá tojú ẹ̀jà kó wá wí kó wá wí kó wá wí ẹni ogun tojú ẹ̀jà kó wá wí o. ẹ gbọ́ ọmọ mi síta bẹ́ẹ̀ bá mú síta ẹ̀ lè rí ipa jẹ́ o. ẹ báyìí ọmọ mi ọmọ ìdọ̀tí ẹ ajọ́ ọmọ gbé ajọ́ ọmọ gbé ńbolo ti rọ́mọ mi. mi ń ṣọlẹ ńbolo ti ń bọ̀ pẹ̀lú ọmọ mi. mo ti dọ́ ọmọ ẹ padà. o ṣé o o ṣé o àjọmọ lọ ó mà ṣe jọjọjọjọ ò ní pàbùrù ẹ̀ gànjọ́ ó mà ṣe o ó ṣeun ṣeun ó mà ṣe o ó ṣeun ṣeun ó ṣe. ọmọ làbákẹ́ lórúkọ tèmi kí lórúkọ ẹ sọ fún mi jọ. kí ló dé kí ló fẹ́ kí ló dé. mo fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ni. o fẹ́ ràn mí lọ́wọ́ kí ni mo sọ fún ẹ pé ó ń ṣe mí ẹrù wo ni mo gbé sílẹ̀ mo sọ pé mi ò lè gbé kí ló ń wá olè olè ajọ́mọ gbé ajọ́mọ mu olè. kí ló ń ṣe ń bí báyìí ta ló ní bí. ah èmi mo ní bí ọkọ mi ló ra lẹ̀ fún mi ó rà fún mo rẹ́ni kí ọmọ tèmi ó rà fún ó rà fún ẹ wá ń wá ẹ fẹ́ jí gbé ẹ fẹ́ jí wa pa ẹ fẹ́ jí wa mu torí ilẹ̀ yìí kò ṣeé ṣe àdúgbò àwọn olówó àwọn olówó là níbí àwọn olówó là ń gbé bí wọlé wa ẹ̀yin mẹ̀kúnnù ẹ wá wá à kò sáàyè ó gbọ́n tí mo sọ. ọ̀dà ọmọ làbákẹ́ lorúkọ tiẹ̀. ọmọ làbákẹ́ lorúkọ mi. orúkọ tèmi tó sìn. Ah mo wá fẹ́ ṣe ẹ́ lálejò àbọ̀ níbẹ̀ kí n ṣe lálejò. ó dáa bẹ́ẹ̀. gbàbúrò ẹ̀ dání gbé dáadáa o o ti gbọ́ má jẹ́ kán jìwà àti ẹ̀gbẹ́ lọ má gbé <laughs> báyìí má jẹ́ kán jìwà àti ẹ̀gbẹ́ lọ o o ti gbọ́ tí mo sọ fún ẹ. <laughs> o ṣe o ṣe o o ṣe o àjọmọ lọ o máa ṣe o ṣeun ṣeun o máa ṣe o ṣeun ṣeun o máa ṣe o ṣeun ṣeun ẹ ṣé ẹ ṣé o ẹ ṣé o àjọmọlọ ó mà ṣe o ó ṣeun ṣeun ṣe ó ṣeun ṣeun ó mà ṣe o ó ṣeun ṣeun ó mà ṣe o ó ṣeun ṣeun ó dún mi sí mi lára ó ṣeun ṣeun ó mà ṣe o ó ṣeun ṣeun. pátákó ẹ. mutumin shida márùn àtẹjọ kan ẹ shida kenan wọn bọ wọn sì ń bọ aa <laughs> ẹ bá kò mi. tó bá di láàárọ̀ la n ra àpẹẹrẹ obì méjì ọ jẹ obì yóò sùn ọ. bá a na so ngoro ka bá ní kudi èmi kò fa obì a fún mi ní owó. Ah, bóòlù ṣe ń ṣe báyìí ah, bóòlù ṣe ń ṣe báyìí o sọ àmọ̀ pé mò ń gíra ṣe kínní náà ni kì í ṣe pé owó wà lọ́wọ́ mi tó bẹ́ẹ̀. pépà kì í ṣe pé èmi fún ọ ní nǹkan kan ìfún ọ ní nǹkan ẹnu rẹ ti fẹ̀ gbogbo tí ọmọ ọjọ owó owó owó owó sá lọ gbogbo gbà náà táwọn wábì náà owó náà ni. nagode. kàn ṣe kárakára ni o gbogbo aládùúgbò máa kẹrin. bàbá kò yẹ. <laughs> mo fẹ́ lọ kún ọ wá tó ti yọ wọn ò ní pẹ́ débi nìsín. bàbá kò kẹjẹ ah, kẹdà o. fi wá jẹ́ pé inú orílẹ̀ rẹ̀ kan ló wá dúró sí ah. kàyéfì ni o ẹ sì ń wòrán láti ojú ẹ o ti yẹ ilé ìdáná. wáyé kìnnà. mọ́lámọ́lá ọ̀rẹ́ mi. wọ́n làwọn àbúrò rẹ̀. Ah, sanu ẹni tí bá wa mójútó bí inú ah. ẹni tí olórí ẹbí rán wa ni. olórí dúkàdúkà. olórí pátákó. ẹ ẹ kì í kana jin asa eh kada kada ah oh, wallahi mutumin kiki ne ba da dara ne eh she kwasi eh kwasi eh, eh ah obìnrin ngo tí a ngo ko ngo ngo eh, awa si ebi kwale àwọn kan wa awa wo ilé wa wo ilé wa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kaman za ce za sare bi kwe ata eh wọ́n fẹ́ ra ilé eh, ilé yìí wọ́n wá wo ilẹ̀ wọ́n ń wọn lẹ̀ hmm. ah, bí pé wọ́n fẹ́ rà. bóòlù ẹni tá arábìnrin wọn ṣe jẹ́. kò sí nǹkan kan tí yóò ṣe ọmọbìnrin lórí burúkú náà ni. táwí eh. àbọ̀ lórí burúkú ṣe é jẹ́ kó rí burúkú bá ọmọbìnrin yìí. Oh. kí ni wàhálà tiẹ̀ pẹ̀lú rẹ̀ ti wà pẹ̀lú ẹbí wa eh, eh, ẹmọdé sọ ẹ jẹ́ ń ṣépè fún wèrè yìí. àní oní sùúrù gbogbo ẹ ò le tó bá ọ̀rẹ́ wa ni ọ̀rẹ́ ló jẹ́ sí wa kò sí ọ̀rẹ́ òsì ọ̀rẹ́ mọlá njọ ọmọlé ngo. ẹ yà fàrọ ṣẹkwasi. àkọsí kákàndébẹ ká kí ebi kákàn kí. èmi kò ní mú àdébẹ̀ ṣùgbọ́n àzẹ́nu náà mà tábà ti débẹ̀ á nà owó báyìí. àná wo baba haba. kaba goro mana koya. koro goro gbanja lọ fẹ ni àbẹ́yẹ̀ ka gaya mashi wai kuɗi kuɗi a gogoro kì í béèrè owó ní béèrè. awo wọn là ọ fẹ́ràn owó jù tí o bá fún mi ní o èmi kò ní débẹ̀ o. èrò ọ̀nà ah. ká bẹ̀ sí mi. àmọ́ ẹ màá kàn fi bá a hàn ló kọ́ báyìí. ẹ ẹ o ti tọ́ ẹ̀wọ́ fi yòókù lẹ̀. ta ni mo ṣẹ̀ báyìí o elédùwà tèmi mà dọ́wọ́ ẹ̀ tèmi dọ́wọ́ ẹ̀ ta mo ṣẹ̀ báyìí káàsì gbọ́pọ̀ mi ní ya wèrè à ẹ gbà mí o irú kí lè yí kọ́ ọmọ ọmọ ṣe gánà gánà gánà. à ẹ gbà mí o ẹlẹ́dàá mi gbogbo èmi gbà mí o bọ́mọ ẹni kú ó ṣe é wí bọ́mọ ẹni sọkùnrin ó ṣe é rò létè kí ni ká ti gbọ́rú èyí ọmọ ẹni. Mm kọ́mọ ṣe gánagànà kiri ìgboro mm. lẹ́dàá mi gbà mí o tèmi dọ́wọ́ ẹ o sámọ́ṣẹ́ mm. o. ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ sì gbé ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ ní tẹ́pọ́. àṣẹ o. ẹ̀rọ ní tìgbín o. àṣẹ àṣẹ o. ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ ní tẹ́pọ́ ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ kìgbé tútù láàárọ̀ jẹ tútù láàárọ̀ bàbà. àṣẹ. ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀. àṣẹ. Hmm. ẹtí ṣẹṣẹrẹ nínú yẹn wọgbọ́n àràgbà ju ọ̀sán àwọ̀ sídìí ẹni burú wọgbọ́n ìwárí àtọ̀ adífá fún Ọ̀rúnmìlà bàbá lọ rèé lakara ẹni lójú lẹ́rú àwí ìgbọ́ àfọ̀gbà. Hmm. mo kìlọ̀ fún tarẹni lójú wo ò gbọ́ mo tó kọ sí ọ̀gbẹ́ iṣẹ́ bọ tarẹni lójú wọgbó ó ń ṣe bí ajá kí. bàbá ìfọ̀ kó tó bá jẹ́ pé tarẹni lójú lọ́gbọ́ àbà ìfọ̀ kó tó bá jẹ́ pé tarẹni lójú ìnà adífá fún ọ̀rọ̀ mìlà bàbá lọ rèé jogún ìwòbè ìwòbí ẹni ìwà ẹni ìwà ẹni ìwòbí ẹni jíjí ẹni ìwòbí ẹni ìwà ẹni ìwòbí ẹni. ẹni ń bá ṣẹ̀ kó forí jì mí kó wo tẹlẹ́dùn àmọ́ ńlá ẹ forí jì mí o ẹni ń bá ṣẹ̀ ẹ forí jì mí o. Mm ẹ yá fi ẹ̀ fún mi ká mọ̀ ṣe báyìí o ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí lórí ọmọ yìí ẹ bá ń túlẹ̀ èé ṣe èé ṣe. bàbá abúlé sówó aláwí ìgbọ́n ni yín alágbọ̀n gbà sí ni yín ṣe bá a sọ fún yíngò ní abẹ́ ẹ ti gbàgbé ni. ìrẹ́. ìkìlọ̀ ìwògbèrè o ìyẹn jẹ ò dáa ìyẹn jẹ ò sùn ọ. ẹ má yìn ẹnikẹ́ni jẹ o kí ọmọ yín má bàa fi orí kú ẹ̀san ìwà ìkà. ìkìlọ̀ ìwògbè ìkìlọ̀ ìwògbè ìkìlọ̀ ìwògbè ìrẹ́jẹ ọ̀dá. ni o. ìyànjẹ́ òsùnwọ̀n. bẹ́ẹ̀ ni. kí n má rẹ ẹnikẹ́ni jẹ nítorí kí ọmọ bíbí inú mi kọ́ bá forí kó ẹ̀san ìwà ìkà. bẹ́ẹ̀ ni ẹ̀san ògbóògùn. Ah. ẹjọ ẹyìn mà rí ojú ìrí. bẹ́ẹ̀ ni ẹrọ ojú ìrí Gbádéyanká ni orúkọ mi ń jẹ́. Gbádéyanká. bẹ́ẹ̀ ni. Hmm mo jẹ́ ọ̀rẹ́ fún akínfẹ́mi kan tí ẹ ti fìgbà kan talẹ̀ fún rí. Hmm. Ah, àwọn tí mo talẹ̀ fún pọ̀ èwo ń wà wá rántí nínú wọn. sẹ́rí ilẹ̀ tí mò ń sọ yìí ẹ̀yìn Kétu ni ọ̀rẹ́ mi akínfẹ́mi tí mo dẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti ṣaláìsí. Ah, ilẹ̀ tó wà ní ẹ̀yìn ìlú lọ́hùn-ún. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ah, ẹ kò lédè rẹ̀ bó lẹ́yìn ti jẹ́ sí. ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ni mo jẹ́ pàápàá jùlọ lẹ́yìn tí ó kú tán gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ jù èmi náà ni mò ń ṣàkóso gbogbo àwọn dúkìá tó ní. ó dà bẹ́ẹ̀. ọlọ́run ní bá àgbà yín jẹ́ o bàbá. àmín. ojú òde ní tìyín bí tẹ́ rúwé sí tẹ́ tagbò sí ọlọ́run ní sọ́kò bànújẹ́ sí. àmín. ṣe rí ọ̀rẹ́ mi tí a sọ pé ó kú yìí ó ní ìyàwó rẹpẹtẹ ó sì bí ọmọ tó pọ̀ ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ tí à ń wí ní ọdẹ orí. ọ̀yà wèrè kan. bẹ́ẹ̀ ni bàbá a ti wá dùn káàkiri a ti náwó a ti nára kódà gbogbo owó tí ọ̀rẹ́ mi ní orí ẹ̀ lọ tán lé ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ tó lè jẹ́ wípé lẹ́yìn tó kú tán èmi ni mò ń ṣe àkóso gbogbo nǹkan ní ẹ̀ àwọn mọ̀lẹ́bí péjọ wọ́n wá pè mí pé níwọ̀n bàgbà tí owó ti tán kẹlẹ́ táwọn ọ̀tán kùn báyìí kí ni nǹkan tí a tún lè ṣe sí láti lè rówó èyí ló mú wa ronú lọ síbi ilẹ̀ tó ní ṣé ìyàwó ẹ̀ tí mo ló yá wèrè yìí bàbá gbogbo àsìkò tí kinní yìí bá ti dé ṣe pátá dúkìá rẹ̀ dúkìá akọni kóòtù àti sanasi nínú eléyìí tó ń ṣe yìí ìwé ilẹ̀ tí wọ́n rà lọ́jọ́ ọjọ́ ìlọ́ látọwọ́ yín ó ti dáná sun ah. àìwárí ìwé ilẹ̀ yẹn ìyẹn ló mú kí n wá síwájú yín gẹ́gẹ́ bí ẹni tó ta ilẹ̀ yẹn fún wọn ah. ọlọ́run ní bàgbà yín jẹ́. èmi sì ti fún wọn ní ìwé ìjìnlẹ̀ wọn àtúnṣe ìwé mi-ín bí. ẹ bẹ́ẹ̀ ni. Ah ẹ wo bàbá ẹ má jẹ́ kí kinní yìí ó jẹ́ bí kàyéfì fún yín torí àwa náà tá à ń sọ̀rọ̀ pé a fẹ́ talẹ̀ a kì í ṣe aládàáni kan jẹ́ àwa náà ti nígbàgbọ́ wípé tá a bá lè rí ilẹ̀ yìí ta? bó ti kéré jù bọ́ jẹ́ ìdá kan nínú ìdá mẹ́rin ọ́n láti kan ẹ̀yìn náà nǹkan orúkan tí a ní fẹ́ tọrọ lọ́wọ́ yín ni pé tẹ̀yin bá ti lè bá wa pé àwọn oníwèé ìròyìn kẹ́ẹ̀kan pariwo jáde nínú ìwé ìròyìn pé ìwé ilẹ̀ yín sọnù ṣe mọ̀ pé ìtọ́wà lọ́wọ́ àwa ó ti jóná tẹ́yìn bá ti pariwo pé ìwé ilẹ̀ yín sọnù ẹ fi yòókù lẹ̀ fún wa bàbá. nínú ìwé ìròyìn owó kékeré mà kéyìí hùn tá a fi kéde rẹ̀ nínú ìwé ìròyìn. bàbá owó kékeré ni tí n bá ṣe àlàyé fún yín délẹ̀ ẹ mọ̀ owó kékeré ni ìgbà tẹ́ ẹ talẹ̀ fún wọn bàbá èló lẹ́ẹ̀ talẹ̀ ẹ̀rántí iye tẹ́ ẹ talẹ̀ fún gbà náà ni. èló ni jọ́nà lọ́rùn ìdajì mílíọ̀nù ma ni. bẹ́ẹ̀ bá wà wò dáadáa béèyàn bá fẹ́ talẹ̀ níbẹ̀ ń lé nìí ọmọ kéré ju ọmọ mọ̀ ta ní eh, mílíọ̀nù mẹ́wàá. ẹ máa gbọ́ rẹ wa ó tó mílíọ̀nù mẹ́rìnlá nísìn téèyàn bá talẹ̀ ń bẹ̀ mílíọ̀nù mẹ́rìnlá báyìí. bẹ́ẹ̀ ni. mílíọ̀nù mẹ́rìnlá ni. bẹ́ẹ̀ baba ẹ wá bá mi sa sí mẹ́ta tó bá jẹ́ pé mílíọ̀nù méjìlá nílẹ̀ ń mílíọ̀nù mẹ́rin ọkàn bàbá ìgbà tí mílíọ̀nù méjì tó ti wá gùn lórí tó ti gbé pẹ́ẹ́lí hùn tá a bá sọ àkésì hùn tá a pín sọ́nà mẹ́ta tá a tún kó ìdá kan nínú ìdá mẹ́ta hùn tá a kó fún yín pẹ̀lú mílíọ̀nù mẹ́rin tó wà nílẹ̀ tẹ́lẹ̀ bàbá èló lẹ kó fáwọn oníwèé ìròyìn. ẹ ṣe bí oníyàwó kan tó jẹ́ alárédè ẹ ṣe bí fún eléyìí nì kó kéde rẹ̀ nínú ìwé ìròyìn. bàbá ẹ mọ́tò jẹ́ àkó àkà ẹ̀yìn máa ṣé bí mo sọ fún yín wípé ìyàwó alárédè tó fẹ́ yìí náà ló ya wèrè ṣé n tó wá ya wèrè títí ń bugi jẹ́ káàkiri ṣé n láàlọ́ bá pé kọ́ lọ bá ò ní ìwé ìròyìn sọ̀rọ̀ bàbá ẹ ṣe jẹ́ àkókò pakítí mọ́lẹ̀ ká ṣe kínní gẹ́gẹ́ bí iṣẹ́ tá a bá ti tà ká pín owó sí ọ̀nà mẹ́ta ká fún yín ní tiyín kí ìdá méjì yòókù ká fi tọ́jú ọmọ ká sì wo wèrè kọ́ sàn. ṣiṣẹ́ ibi tẹ́jọ́ yẹn máa kú sí àwa alájàre. ó tẹ̀ láwọn kankan tí máa ṣàlàyé tá a bá jọ ríra. bàbá ikú jókòó. ẹ ṣeun ooo káàbọ̀ ẹ ṣeun kẹ́ padà. orúkọ mi ni ọmọ làbákẹ́. èmi ni alhaji kamarudeen kọyà. kí ni mo lè ṣe fún yín. ah o ṣeun ọmọ mi ó tó ọdún mẹ́tàlá ní ìsìn tí ìwé ilẹ̀ mi ká ti sọnù mo sì wá wá wá wá bàtà àrímọ́ àgbà fẹ́rẹ̀dá wa bí n bá gbowó ilẹ̀ náà tí àwọn olè pàdé mi lọ́nà tí wọ́n lù mí tí wọ́n sì gba owó náà lọ́ọ̀ mi àbí yẹn bá pa mí ni kí n mo fẹ́ ṣe ìgbà mọ́kàn kú mbẹ́ nígbà wá ṣe lẹ́nìkan táwa lólobó wípé ìwé ilẹ̀ tá à ń wá ọmọ nbẹ́ ń bì kan a gbọ́ pé ọ̀dọ̀ yín lọ́kọ̀ dé sí nítorí já wa nù kẹ́ ẹ dákun kẹ́ ẹ gbé ìwé ilẹ̀ náà lé wa lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun tí mo wá fún náà nù. ìwé ilẹ̀ yín ìgbà tí ìwé ilẹ̀ yín sọnù bàbá ẹ̀ sọ fáwọn ọlọ́pàá ni. ṣe nígbà yẹn nítorí pé bàbá ò kàwé òye òye wọn délẹ̀ èmi dẹ̀ lágbẹjọ́rò wọn ṣùgbọ́n nígbà yẹn àti ìpàdé a ṣẹ̀ṣẹ̀ pàdé ní ìsìn ó ti pẹ́ ìgbà tí a sì pàdé ìmọ̀ǹjẹ́ ó yé bàbá pé à ìgbà tí wẹ́lẹ̀ yìí sọnù ó yẹ kẹ́ ẹ ti fi lọ ṣùgbọ́n gbígbà tá à ń gbégbé sí àti wá lọ sí tọlọ́pàá láti lọ sọ̀rọ̀ fáwọn ọlọ́pàá ò ní wọ́n ta wá lólobó pé à ká mọ̀ wulẹ̀ ṣe wàhálà mọ́ ìwé ilẹ̀ wà lọ́dọ̀ tiyín tá a bá dẹ̀ dọ́dọ̀ yín tá a bá ṣàlàyé ara wa ẹ gbé jáde fún wa. agbẹjọ́rò lẹ́yìn. Ah, <laughs> agbẹjọ́rò gidi ni mí. ẹ lọ sí law school. ah a ní lọ law school ládàgbẹjọ́rò àìmọye iwájú adájọ́ láti rojọ́ tá a ti jàre àìmọye ẹjọ́ la sì ti rò nílẹ̀ yìí àti lókè òkun tá a ti jàre ẹ̀ àmì barista ti lọ. agbẹjọ́rò bẹ́ẹ̀ lẹ sì ṣe búra pé ẹ̀ ní máa parọ́. níwájú ta ni. níwájú àwọn ọ̀gá yín gbà tẹ́ ń gboyè. ah <laughs> ṣé ọ̀rọ̀ abúra abúra lélẹ́yìn ni àní wípé ìwé tó bá wà lọ́wọ́ ti yín ẹ gbé sílẹ̀ káwo tó bá jẹ́ ti Alhaji Kamorudeen Kọ̀yà kí wọ́n máa gbé lọ létí ò bá sì ṣe pé ti Alhaji Kamorudeen Kọ̀yà ká sì mọ lọ́n lọ wa tó bá yẹ ti wọn ni tẹ́ ẹ bá fẹ́ gbà lọ́wọ́ wa ni kẹ́ ẹ sọ ká dẹ̀ fún yín kó kálukọ́ mọ lọ́n ẹ̀ ìyẹn wá ló di pa gbẹjọ́rò kan ògbẹjọ́rò àbágbẹjọ́rò kan gbẹjọ́rò. ẹni méjì ló ṣàmú ju abẹ ẹni tábẹ́ bá gé lọ́wọ́ náà ni ó sàsọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀nìkan bá rojọ́ ẹnìkan ni ó jàre ẹnìkan ni ó jẹ̀bi bàbá sì ti di pé tiwa kọ́ ẹnu ká ṣe kí ni bàbá ká mọ́ ọ lọ. bàbá ìgbà tẹ́ ẹ̀ ń darúkọ yín lẹ́ẹ̀kan yẹn mi ò fọkàn sí could you please remind me of your name. Ah, thank you, thank you. Uh, uh, my name is Alhaji Kamaruddin Koya. I am Kamaruddin Koya. Ọ̀gá òyìnbó tí mo gbọ́ lẹ́nu bàbá yìí táwọn yunifásitì ni o. <laughs> ìwé to tó bá ń wo nígbà tiwa Cambridge ló gbòde ṣùgbọ́n àwa náà gbìyànjú akamọ́dá tírì tí wọ́n máa kà ń gbà náà. Baba, nítorí arúmọjẹ ìwé ilẹ̀ lẹ ṣe ń fi ewu orí parọ́. Ah irọ́ ni kíni irọ́ ni mo pa. wọ́n ń bá ẹ̀ mọ́ lè bú àgbà ẹ jọ gbogbo nǹkan tí ẹ bá fẹ́ sọ ẹ máa rántí pé agbẹjọ́rò ló jókòó ń bí mo sì lè gbé yín lọ ilé ẹjọ́ wípé ẹ̀ ń rí èyí tí í ṣe bàbá fín èmi gẹ́gẹ́ bí agbẹjọ́rò wọn tá a bá sì jọ délé ẹjọ́ tá a bá fi gbàgbàgà ẹnìkan ó sì jura wọn lọ ẹjọ́ ń tẹ́ bá fẹ́ sọ sí bàbá ẹ̀jẹ̀ kan mọ́ tíwèé lẹ̀ bá wà lọ́wọ́ tí ní ẹgbẹ́ ìwé lẹ̀ jáde ká mọ̀ bóyá ti bàbá ni àbí ti bàbá kọ́. bàbá ìwé ilẹ̀ ò sí lọ́wọ́ mi o ṣé ẹ mọ̀ pé wèrè lobìnrin tó nílẹ̀ ni. ẹ oyún ọkùnrin lẹ́nu pé oyún ọkùnrin ní. mo rò pé ọkùnrin lẹ́yìn ta lè fún. mo rò pé ọkùnrin ní ẹ sọ pé. mi ò pọ̀ ọkùnrin lẹ́yìn ta lè fún. ọkùnrin mo ta lẹ̀ fún. mo ṣe alódò mi. kò yé mi náà pé ẹ ẹ wo ṣe rí ẹ nǹkan tẹ́mi kan fẹ́ sọ ni pé ojóbìnrin ló ra lẹ̀ o ojókùnrin ló ra lẹ̀ o ẹ gbéwé ilẹ̀ abẹ́rẹ́ kí mo wí bàbá. ìwé ilẹ̀ tí bá ń bẹ lọ́rẹ̀ ni o gbé jáde fún wa ìwé ilẹ̀ ò sí lọ́wọ́ mi bàbá ìwé ilẹ̀ wà lọ́dọ̀ àwọn agbẹjọ́rò obìnrin tó nílẹ̀ ìwé ilẹ̀ ò sí lọ́wọ́ mi kò sí nǹkan tí mo lè ṣe. agbẹjọ́rò tẹ sọ pé ìwé ilẹ̀ wà lọ́wọ́ ẹ̀ yẹn ẹ bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó mọ̀fin ẹjọ́ mọ̀ yìí pé agbẹjọ́rò mi náà tún ti kára yìí o àwọn tí wọ́n nílẹ̀ gangan agbẹjọ́rò wọn ti kára bọ̀rọ̀ yẹ kájọ gbéwèé ilẹ̀ sórí tábìlì kóńkálùkù ọjọ́ fòfin kọlura wọn ẹni òfin bá gbé ṣubú kó ṣubú ẹni òfin bá sì gbé sókè kó gbókè ká mọ̀ wípé ókè aláàjì ló ní ìwé o aláàjì kọ́ ló ní ìwé o kóńkálùkù sì mọ lọ́nlọ ẹ̀. ìwé tí bá ń bẹ lọ́rẹ̀ ni ọ̀dà kan gbé jáde fún wa awo ẹnu ẹnìkan jẹ́ kílẹ̀ ọ̀fẹ́ owó tá a bá gbà ń bí ilẹ̀ yìí àní dájẹ́ owó kéékèèké á sì mọ̀ gbà ń bilẹ̀ náà nígbà bá sì da kéékèèké á rògbò fún wọn náà ṣé bá àwèrè ló ń kó kí n ó sì rí nǹkan tó máa fi tọ́jú àwèrè yìí ó tún rí nǹkan tọ́jú àmọ́ tiẹ̀ náà àbí. Ah, bàbá kẹ̀tẹ̀ tó máa mọ̀ wo arábìnrin yìí o ilé ẹ̀ tó ń kọ́ lọ kò tí ì kọ́ tán ilé àkọ́kù ló ń gbé o. awo wo ọmọ mi wá sí gbowó kó o fi parí ilé rẹ kó o sì máa gbádùn. ẹ wo bàbá mi ò ráyè gbogbo jágbajàgba tẹ́ ẹ̀ ń bá mi sọ ẹ fẹ́ kí n ta èrè ọkàn mi ni ẹ fẹ́ fowó rà mí ha bàbá wọn kọ́ mi bẹ́ẹ̀. mo ẹ jọ mo ní kàn ṣe tó bá yá yín ẹ̀wá ẹ̀wá ah. ẹ bàbá n tí ò yé arábìnrin ni wípé kò mọ irú agbẹjọ́rò tó wá wájú òun wá sọ̀rọ̀ hmm. jákèmí ó láyé ẹ pé akẹ́kàkà lójú ọlọ́rọ̀ lèmi o tá a bá jọ dé ilé ẹjọ́ tá a bá fi gbàgbàgbà ń bẹ̀ ó mọ̀ wípé kọkùnrin ọ̀tàtọ̀ rìn kóbìnrin ọ̀tàtọ̀ rìn nígbà bá ń rómi lẹ́yìn ẹsẹ̀ nìkan tó jura wọn lọ ẹja lọ. hello ṣé tájú wa àbí ẹ̀yẹ kó wá bá mi káwọn kó àbùkù sí i. èmi laláwí ìfẹ́ èmi nìgbàgbé ṣe mí ẹ sì wí bẹ́ẹ̀ o wọ́n ṣàtúnṣe wọ́n ṣàtúnṣe. ẹ o bàbá ẹjẹ́ àtètè ṣe àtúnṣe ni o káàrọ̀ ọmọ yóò lè gbádùn. kì í ṣàtúnṣe kì í ṣàtúnṣe kì í ṣàtúnṣe o. síta sọ fún yín wípé jíjí ẹni ìwò bí ẹni ni ìwò bí ẹni jíjí ẹni ni ẹ tètè lọ ṣàtúnṣe o ẹ tètè lọ ṣàtúnṣe. torí ìpàdé àwọn ààrẹ tá à ń lọ bush tó ń mugbó ó ń bọ̀ ń bẹ̀ o tí kíni ìlú yìí ń jẹun o kútọ́nu kèrèkèrè kú àbí kù kèrè ó máa wá àmọ́ èmi àti ẹ la máa lọ sójú orílẹ̀-èdè nàìjíríà wa ń bí ìdí tí mo fi ń múra fún ẹ kán lè rí ẹ kán lè mọ̀ pé à ọmọ tó yàtọ̀ ọmọ olúwa tó sìn mo rẹ́ni tèmi lẹ́yẹ̀ mi ìwọ ló ní mí. ǹlẹ́ o tó sìn ǹlẹ́ o ọmọ èèyàn ńlá ni ẹ. ibo lẹ wá mú wọn lọ báyìí. Ah, ah. ibi tí wọ́n ti ń tọ́jú àwọn tí wọ́n bá ní àrùn ọpọlọ là mú wọn lọ. ẹ wò mí ibi tí wọ́n ti ń wo wèrè bẹ́ẹ̀ là mú ìyá rẹ lọ. èmi ò lè pè báwọn ní ibi tí wọ́n ti ń wo wèrè là mú un lọ. tológun òyìnbó àbí tìbílẹ̀. Ah, èmi ò wá lè dáhùn yín o ẹni tí ó dáná lòdù yìí ibi táwọn olóyìnbó náà láàmú lọ a lè máa mú lọ lé babaláwo àbí. ó ti yá. káṣífà

<laughs> ẹ̀yin náà ẹ máa bá ẹ bàbá rẹ́rìn tẹ́ bá lejú fún àní rímú kò ń bí o. ẹ bá mọ wọ́ọ̀ kejì ẹ bá mọ. ajá máa lọ dédédé lẹ́yìn. ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kájà máa lọ ọ̀sẹ̀. ẹ lọ jọ. Ah! sílẹ̀ sílẹ̀ sílẹ̀ ní sùúrù ah. Ah. Eh? ní sùúrù. ẹ jẹ́ kó máa lọ jọ kí ló ń dúró dúró ṣe ń bí. ní sùúrù ìpàdé ààrẹ àgbáyé ìwọ ni wọ́n yẹ sàlágà wọ́n ti ń retí wa lọ́hùn Ose àwa máa lọ ose ose ose àwa máa. ṣẹlẹ̀ nílé ayé o ìwò gbé. ìgbà búburú o. ẹ kújọ́ mẹ́ta. mo rí arábìnrin kan nínú yàrá ọ̀kan yìí ẹ jọ̀ọ́ orúkọ ẹ̀ ń jẹ́ Olúwatósìn Àlàmú báwo ló ṣe débẹ̀. ṣé obìnrin tó wà ní yàrá ọ̀kan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni yàrá yẹn ó pupa ó lómi lára àwọn ẹbí ọkọ ẹ ló gbé wá. àwọn ẹbí ọkọ ẹ wo. ọmọ ẹ àtàwọn ẹbí ọkọ ẹ náà jọ wá bí. dókítà ṣe rí arábìnrin yẹn ẹ má jẹ́ kí ẹnikẹ́ni gbóúnjẹ wá fún un ẹ má jẹ́ kí wọ́n gbé kúrò ń bí tẹ́ ẹ bá fẹ́ lóko èèyàn lọ́rùn. ní arábìnrin tó jẹ́ pé ó lárùn ọpọlọ ah. kí ni wọ́n tún fẹ́ fẹ̀mí ẹ̀ ṣe. dókítà nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó jèjè lọ ṣe rí arábìnrin tẹ̀ ń rí yẹn orí ilẹ̀ tí ọkọ ẹ̀ rà fún kó tó ṣaláìsí orí ilẹ̀ yẹn ló wà ṣùgbọ́n mo rí dájú wípé kí àwọn ẹbí ẹ̀ kí wọ́n lè rí ilẹ̀ yẹn tà ni wọ́n ṣe gbé wá síbí mo dẹ̀ mọ̀ wípé tí wọ́n bá gbé oúnjẹ wá fún un wọ́n lè fi oògùn sí kó lè kú. ó mi fúnra mi ni màá mójútó arábìnrin yẹn mi ò dẹ̀ ní jẹ́ kó jẹ oúnjẹ tí ẹnikẹ́ni bá gbé wá fún un pàápàá máa ta àwọn olùdáàbòbò iléeṣẹ́ wa yìí máa ta àwọn olólobó lórí arábìnrin náà kó fojú sílẹ̀ dáadáa. ẹ ṣe ah olúwa tóbi lọ́ba tó bá sọ fún mi pé màá rí olúwa tó sìn níbí màá jiyàn pé rọ́ ni ẹ̀hẹ́n mo fẹ́ béèrè nípa màmá dúpẹ́ báwo lára wọn ṣe rí. Ah, ara wọn ti yá ah, ó yẹ kéyìn náà ti rí lára wọn wọn ti gbádùn dáadáa ẹ tí ó bá ń ṣe pé bó ṣe jẹ́ ni mi bá ní kọ́ máa tẹ̀lé ń lọ lé báyìí tó bá yẹ pé ríbi fún wọn sí ni. dókítà mi ò fẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀dẹ́ ni èmi gan rí para wọn ti ń yá ṣé mo pé tiwa ni ká pògùn pọ̀ tìyín ni kẹ́ mọ bó ṣe máa ṣiṣẹ́ lára aláìsàn. méjèèjì náà ṣiṣẹ́ fúnra wọn náà ni ṣe mọ̀ pé àwọn èèyàn wa wọ́n gbàgbọ́ pé ológun bílẹ̀ nìkan ló lè wo alárùn ọpọlọ sàn wọn mọ̀ pé àwa gan olóyìnbó à ń gbìyànjú irú nǹkan báyìí tájọ ń ṣiṣẹ́ papọ̀ yìí ló máa jẹ́ ká ráàyè sọ fáwọn èèyàn wa dáadáa pé àwa náà ń gbìyànjú. ṣe rí tẹ bá dé ta nísìnyí ẹ rí ìkànnù àwọn òṣìṣẹ́ wa obìnrin bẹ́ẹ̀ ẹni mo ní kó mú yín lọ sí ibi tó ti máa ṣètò oògùn arábìnrin yẹn àmọ́ nǹkan kan ni mo fẹ́ sọ fún yín o tí ẹ bá ti mú arábìnrin yẹn délé ẹ jẹ́ kí wọ́n máa lo oògùn wọn déédéé àti pé kẹ́ má jẹ́ kó máa wé nǹkan mọ́rí púpọ̀ jù torí tó bá mú ọ lórí ò lè wò ẹ lọ tí ẹ bá ti bọ́ síta nísìnyí ẹ rí ìkan àwọn òṣìṣẹ́ wa ẹ sọ fún wọn pé mo ní kàn mú yín lọ sí ibi tí wọ́n ti máa ṣe àwọn ètò ogun wọn ti máa ṣe fún yín. ẹ ṣé ẹ ṣé gan-an a dúpẹ́ ẹ kú dìde ẹ kú tọ́jú. rush bẹ́ẹ̀ yẹn láì mo fẹ́ ṣe já o. yóò fẹ́ jẹ́ gbogbo tèpo ra. kò sọ̀rọ̀ o. hundred dollar ló wù mí ẹ ó níbi láti máa pàdé. mo kí bàbá akéde láti amẹ́ríkà. ẹ máa sọ sí. mi ò wá sítórí o. kọ́ ilé tó tó báyìí láì kówó ọba jẹ ah. ó sì jẹ́ wípé wọn àkókò ṣiṣẹ́ owó rí ilé ayé wọn èṣù wọn kàn ń gbẹbọ ni láì dáfá èyí ah. ẹ̀rẹ̀ ń tẹ o. Ah. abúlẹ̀ sówó abúlẹ̀ sówó ilẹ̀ lọ́tún ilẹ̀ lọ́sì ilẹ̀ wájú ilẹ̀ lẹ́yìn ńbẹ̀ bá wá ta gbogbo ilẹ̀ náà tán àfàìmọ̀lẹ́ ní ta sánmà bẹ́ẹ̀ bá tó parí sánmà ẹ̀ bọ́ sójú òkun ojú òkun tẹ́gbà ńlá lu ẹ̀ máa ta lọ bí ẹ bá tó kú. Ah, baba. ẹ káwọ ẹ káwọ ẹ káwọ. àwa ń mú o. láti yẹn bàbá mo ti kú òǹbó màmí sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o wọ́n ní àjókòó fẹ̀yìntì àgbà bí ẹni náà ní rí bẹ́ẹ̀ bá fi irun dúdú ṣiṣẹ́ ó sì yẹ kó fi funfun jẹ́ àbí ṣé ewu mi yìí kò tí pọ̀ tó pé kí n jókòó kí n sì náà mi náà ah bàbá àfi bí ẹni pé ṣùgbọ́n àgbà yín òun wà ní bàjẹ́ ẹ dàgbà ẹ dògbó ẹ wà gbó tọ́ tí ẹ bá wá gbogbogbò níjọ tí bá wá dé ọmọ yín ni ó gbé irin tẹ́ẹ̀rẹ́. bọ́mọ ẹni bá gbé ní dé tẹ́ẹ̀rẹ́ tá a bá rí sùn pé ìwà ni ìhà tá a fi sùn níbo ránṣẹ́ sí mi. pàdéyàn ká níjọ́ tí mo ti ń talẹ̀ lẹ́kọ̀ọ́ ń olú jìbìtì rí àfìgbà tó ọkọ̀wọ́ mi bọ́ sọ̀lọ́ níje ló mo sì á ṣetán ní ìsín o láti yọwọ́ mi kúrò mi sọ̀lọ́ náà kí n lè rí bí ire sùn sí. mo rí sí ibẹ́ nìkan jẹ òróǹro. ọ̀gbọ́n orin tí àwọn awo máa kọ ni. pò náà ti kọ́ wa. ẹyẹ tún lè ṣe ẹyẹ tún léṣe èrùpùpù tún léṣe dèmí o mọ bá ń gbé pé ẹyẹ tún léṣe. ẹyẹ tún léṣe. ẹyẹ tún léṣe dèmí o. ẹyẹ tún léṣe. èrùpùpù tún léṣe dèmí o. ẹyẹ tún léṣe èrùpùpù tún léṣe dèmí o. ẹyẹ tún léṣe. ṣé ọmọ tí wọ́n ń pè ní èrùpùpù. bàbá kò yé mi tó o. ẹyẹ lé níjẹ́ bẹ́ẹ̀. ẹyẹ lé níjẹ́ ẹrù. ẹyẹ tún lè ṣe ẹyẹ tún lè ṣe èrò gbogbo tún lè ṣe dèmí o ẹyẹ tún lè ṣe. ẹyẹ lé tún lè ṣe dèmí o ẹyẹ tún lè ṣe. ìgbè mi tún lè ṣe dèmí o ẹyẹ tún lè ṣe. èwo ni ẹ tún pè wọ́n gbé. ẹ dé ọmọ àrẹ̀wò yìí dígí tí ẹ̀yin alákọ̀wé máa wò tẹ́ ẹ máa ríra yín. mìíràn. Ah, bàbá mírọ̀. ee mírọ̀ lẹ́ ń pè é ń làwọn awo pè ní ìwògbè àtàwọn ìjẹ̀bú ìwògbè làwọn ń pè é ìwògbè mi tó lè ṣe dèmí o ẹyẹ tó lè ṣe. bàbá ẹ ti kọ pàṣàpàṣà orin nígbà kékeré yín ṣùgbọ́n èwo ni ti èrùkùkù àti ẹ̀jẹ̀ nínú ọ̀rọ̀ mi àti yín bàbá àti ìwògbè. tọ́jú ìránṣẹ́ pé ọ̀nà. kò lè tí ì yí ọ àmọ́ elédùn ọmọ jẹ́kọ́ pẹ́ kó tó yí ọ àṣẹ o àṣẹ o àṣẹ o. gbadé yẹn ká má jẹ́ ká fa nǹkan tí ò yí ó sákèrè kọ́ mọ́mọ́ odò tí wọ́n ń pè ní ogbè fi ohun fólóhun owó rẹ̀ jè lónìí. Ah, bàbá kí ni kí n fi ṣe. lọ́ọ́ dáwọ́ olówó padà fólówó èmi ọ̀bá yín jòrò òun ro mọ́. Ah, bàbá. Ah, èmi èjì ogun ológun mọ́ tèmi. ìwọ náà èjì ogun ológun mọ́ tiẹ̀ bọ́ bá rí bẹ́ẹ̀ ẹ fi ilẹ̀ ẹlẹ̀ fónílẹ̀ kó ṣe lẹ̀dà bó bá ti wù. bàbá ká fi wèrè sílẹ̀ kó lulẹ̀ bó bá ṣe fẹ́ wèrè. ẹ̀yin ayé wèrè àjàlá ta ń nà ọ́ ọ́ náà kọ́ ọ́n àwọn ta ìyà ń wèrè. bàbá só lèmi lèmi yà oníwèrè. awóyèlú gbà mí gbà mí ṣébi tí wọ́n ti ẹ̀ níta bá ṣe ni lórí ọpẹ́ làádú ni ibi ni ẹ fi ń san fèmí awóyèlú jẹ́ ń tọrọ irun mọ̀lẹ́ ti gbà wọ́n. pé mo lọ́gbọ̀n ọ̀lẹ̀ mo dúpẹ́ o. mo gbà sáàtì pé orúkọ torúkọ ìyá rẹ̀ sílẹ̀ mẹ́ta kó gbé fún mi padà. olúwatósìn ọmọ Florence olúwatósìn ọmọ Florence olúwatósìn ọmọ Florence. òdòdó ògbá kì í kádùn èsùkù tó bá ti rí di ìgbà ìgbóni gbé ijókíjó ńlá sí rí jó ẹrùkẹ́rù ni dèdèrè dì ibi tí àrìnjó bá ti gbọ́lù ibẹ̀ ní ti mú jójó àìrójú àìrójú àìrójú àìráyè kì í jẹ́ kí ọ̀bọ rọjú kuma rẹ̀ lósùn ọ̀yá ibikíbi tó o bá wà lónìí o ibi tó o bá wà tó sìn ọ̀yá o kára ọmọ ro ọmọ. ọmọ Florence. ọmọ Florence tó sìn ọmọ Florence tó sìn ọmọ Florence àkóòrò tó kan àtàrí lọ́la ọgbọ́dọ̀ ya wèrè ibikíbi tó o bá wà ní bẹ́ẹ̀ ni ó rí ṣàkóso ọ̀gbọ́dọ̀ kan orógbó ìjà ikọ̀ wọn látàrí fún àwọn eégún ọ̀rọ̀ lókè tí bá bá ilẹ̀ lọ sí n tí mo sọ lónìí ọyá àṣẹ kọ gbà ó ti dàṣẹ. kí ni ìṣe ibi abáràn lọ ní lọ ìta abáràn sí ní ọgbà wo kòrò tó kàtàrí lọ́la ó gbélé gbọ́ ìrìnkìnnì ìmọ̀sọ́ bẹ́ẹ̀. bá wá rí bẹ́ẹ̀ hmm. èmi náà jọ ọ lójú ṣé bá ọmọ mi. <laughs> tó bá rí bẹ́ẹ̀ iná lórí tó bá rí bẹ́ẹ̀ wọ́n jọ ọ́ lójú. tí ó rí bẹ́ẹ̀ kó ní babaláwo èké ni mí láyé àti lọ́run èmi kí ni mo sọ bẹ́ẹ̀ fún ọ mo fi dá ọ lójú pariwo mi kọ́ wá patẹ́lẹ̀ lórí báyìí kó ní babaláwo èké ni èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. àwọn yẹn lò. èmi wo mo jogún ẹ lọ́wọ́ baba tó bí ń lọ́mọ ni. mi lọ́pọlọ. báwo lẹ́yìn máa sọ pé nǹkan fẹ́ sí máa mi lọ́pọlọ kó sí nǹkan tó ṣe máa mi. ìwèrè máa lélẹ̀. ọlọ́run jẹ́ ọlọ́run. ọmọ afẹ́ sí máa mi lọ́pọlọ. ó dé dúró. ìwèrè lélẹ̀ yìí. wẹ́rẹ́kẹ́ mọ̀lẹ́tìlẹ̀ mọ̀lẹ́tìlẹ̀ wẹ́rẹ́kẹ́ mọ̀lẹ́tìlẹ̀ wẹ́rẹ́. yóò sọ yóò sọ kò pa ọ́ alára gbèrè láwa wo. ẹ gbà wá o. mọ̀lẹ́tìlẹ̀ wẹ́rẹ́ mo ní mo lọ jírí. ayé mọ̀lẹ́ o ẹyẹ tún lè ṣe é ẹyẹ tún lè ṣe. ìrùkùkù tún lè ṣe dèmí o ẹyẹ tún lè ṣe ìwògbè ní tún lè ṣe dèmí o ẹyẹ tún lè ṣe. today mi ò fẹ́ gbé bíbá ẹ mọ́ o fẹ́ gbé bímọ. ẹ kí ló dé ṣé wọ́n nà ẹ́ ni ó sanwó nù ẹ kí ló dé tó fẹ́ gbé bímọ kí ló ṣe ẹ́ ebi ń You ẹ́. ebi ń pa mí ọlọ́gbà tí mo sùn sí mi yàrá. àwọn kan wọlé wọn fẹ́ fipá bá mi lò pọ̀. àwọn kan. olè ni wọ́n ni. rárá ma àwọn ọmọọṣẹ́ rẹ bàbá mi ni wọ́n. ẹ òwò náà pariwo kókó rẹ bàbá ẹ síta. mo pariwo gba tí gbogbo wọn máa sá lọ mo rí ọkọ tó jọ rẹ bàbá mi. alàgbàgbà adéyọká ó fẹ́ bẹ́ẹ̀ lò pọ̀ ọmọ inú ẹ̀ ẹni tó yàn fọlọ́pàá mú ni bàbá yìí o mo lọ́wọ́ àná. ó wà nílé. ṣó fẹ́ kí n lọ bá wọn ni. ẹ má lọ bá wọn ẹ má lọ bá wọn. ẹ kí ló wá fẹ́ kí n ṣe ẹ kí ló fẹ́ kí n ṣe. mo fẹ́ dúró sí bíbá ìmọ̀ ni. ọlọ ọ̀tọ̀ nìkan tèmi wá fún wàhálà màmí ẹ ló ṣì ń gbé mi kiri ó láwọn nǹkan kan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ ló jẹ́ kémi wá sí bíbá ẹ èèyàn ṣòro mú sílé ó ṣàmọ̀ pé èèyàn náà ló gbé mi náà sílé mi ò lè ṣàìdédé mú edé lẹ́sìn kí n má sọ fọ́kọ mi. ọlọ́run wo gbogbo nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ìkan ṣáà jẹ́ ká máa lọ jẹ́ n kúrò níbi jẹ́ ká máa lọ má tẹ̀ sọ fún pé a máa sọ́nu mọ́tò jẹ́ a máa lọ. ẹ wò mà níjọ́ tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí lára kan nínú àwọn ìyàwó bàbá mi ló bá wọlé dé ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ láàrin òun àti màmá mi bó ṣe bẹ̀rẹ̀ sí ń pọ̀fọ̀ nìyẹn kò máa ń ṣe ọ̀rọ̀ kékeré tó yẹ pé inú yàrá ni mo wà tí mo ti ń gbọ́ ariwo wọn ló ń pọ̀fọ̀ lé màmí lórí pé màmí máa ya wèrè ni ẹ̀wọ̀n máa ogun wà o kò ju ọjọ́ kẹta àbí ọjọ́ kẹrin mi lè rántí bí kíní ìṣe bẹ̀rẹ̀ sí màmí nìyẹn gangan bó ṣe ń ṣe nìyẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bó ṣe di ẹni pé màmí di ẹni tó ya wèrè lẹ́nìí nìyẹn ẹ ẹwọ eh, àwọn èèyàn ń ṣoògùn kò tiẹ̀ séèyàn tó lè bá mi sọ pé gbogbo àwọn wèrè tí à ń rí ní títì wípé oògùn kan ló fi yà wọ́n ní wèrè. ẹ káàbọ̀ kúlẹ̀ tẹ̀lé báwo ni ló ṣe tó ń sáré. bàbá burúkú yẹn ti wà lókè. bàbá burúkú yẹn. ọ̀rẹ́ ọ̀rẹ́ dáàdì mi tí mo sọ fún yín yẹn. Gbádéyọká ló ń sọ yẹn o. Ah, ah. ta ló ṣílẹ̀kùn fún. Bímbọ́lá ni mà. ẹ wo ẹ ẹ máa rọra ṣe ni bàbá yẹn wọ́n burú gan-an bàbá yẹn lóògùn. kò lè ṣe nǹkan fún mi jọ wo bàbá mi máa gbé lọ sí mi ọlọ́run lédùmarè ó wà pẹ̀lú yín o ṣé rí gbogbo ẹ̀dá tó bá ti fi tiẹ̀ lẹ̀ tí ń ṣe tẹni ẹlẹ́ni ọlọ́run ní ibà ṣe tiẹ̀ ọlọ́run abá ń ṣe ti yín ẹ̀ ní sórí burúkú láburú ò ní jẹ́ ti yín o àti tí mí àti tí òmí nínú dúkìá yín ọlọ́run ní sọ kò bànújẹ́ sí i ṣé rí ẹ wo madam tó bá jẹ́ wí a bá ní àǹfààní àti rí obìnrin mẹ́ta péré tí ń ṣe iṣẹ́ ìlú bẹ́yìn ṣe ń ṣe tí ràn lọ bẹ́yìn ṣe ń ràn lọ́wọ́ yìí <laughs> ẹ ti gba ìjọba ẹ̀yin obìnrin ó ti gba ìjọba lọ́wọ́ àwọn ọkùnrin ṣùgbọ́n ẹ̀rí wòlíì ènìyí ń lu ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe tó iná wọ́n máa fi bí sú yín ni torí ibi tèmi náà ti ń ṣe tèmi gbogbo ibi tí mò ń ṣe sí wọ́n fi bí sú mi ni ẹ lè mọ́mọ́ mi o ń lò pẹ́ lójú ìrí ẹ lè rí rí torí ó pé orí ẹ̀rọ láti máa jọ sọ̀rọ̀ èmi ni Gbádéyànká ọrẹ ọkọ wèrè. ẹ jọ jọ jọ jọ jọ ẹ má pè wọ́n wèrè. Ah, ah. ẹ farabalẹ̀ ni wèrè tí mò ń sọ yìí náà kì í ṣe pé wèrè tó di òní wèrè àná ni mo fẹ́ pè ń gbọ́ ọlọ́run dẹ̀ ti gbàkóso nú e, èmi náà yìí máa ṣe ẹni tí wọ́n lè máa fi ẹnu ṣàpèjúwe ẹ̀ lórí bó ṣe rí gbàlà ah, kéèyàn tó lọ sí ibi tí wèrè wèrè tó ti jájà kéèyàn tó lọ ibi tó wà kéèyàn tó gbé lọ sí ibi tí wọ́n ti ń tọ́jú àwọn àrùn ọlọ́pọlọ ẹ mọ̀ pé tí tàkùté bá gbé ajá ẹni tó bá fẹ́ tú ajá sílẹ̀ nu tàkùté ẹ mọ̀ pé nǹkan ni ajá ọmọ gbùgbù jẹ kò yé yín ẹ wo gbogbo agbára lèmi náà sà ṣùgbọ́n àwọn èèyàn fi ṣe wọn ìkànnà fi wọ́n ń wọ́ ọ̀nà àti darin èmi yẹn rú ni torí mo mọ̀ pé ẹ ti gbọ́ oríṣiríṣi nípa mi ẹ èmi ni gbogbo àwọn mọ̀lẹ́bí lẹ́yìn tọ́rẹ tí wọ́n fi jẹ alákòóso gbogbo dúkìá tọ́rẹ́ mi ni ṣé wàá rí kó tó di pọ́nrẹ́ mi kú ah, kọ́ ló wọ́n fọ̀rùn kẹ́ ṣé mà ó bí ọmọ rẹpẹtẹ àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ wàhálà ní dálẹ̀ síyàn lọ́rùn kó tó di pọ́ kú gan ọ̀pọ̀lọpọ̀ nínú owó ẹ̀ ló ti bá àárẹ̀ lọ ń bò kú tán kò sí nǹkan kan tá a lè fi tọ́jú ọmọ mọ́ èmi àti àwọn mọ̀lẹ́bí àwa àjọ jókòó àfinúkonú no a fi èrò kó èrò wípé nǹkan oró kan tó kù tá a lè ṣe tí ó mú kí àwọn ọmọ orí tọ́jú ò ní pé ilẹ̀ rẹ̀ kan ti ń bẹ lẹ́yìn ìkẹtù tá a bá lè ta ilẹ̀ ọ̀hún a lè pín bó ṣe yẹ ká pín gbogbo dígí tí ó yẹ kí owó dé náà ni owó ńlá ti dé ṣùgbọ́n bàbá tiẹ̀ talẹ̀ yóò sá ìwé ilẹ̀ tí àwa náà ó fi hàn àwọn táwọn fẹ́ ra ilẹ̀ lọ́wọ́ wọn làbá ilé làwáwé ngba wa wa tí ibi tá a ti wa ń dara wa láàmú nikan wá ta wá lólobó nù àwọn mọ̀lẹ́bí wọn pé à ìwé wo lẹ̀ ń wá ìwé tí ń bẹ lọ́wọ́ NGO ǹjẹ́ ta lẹ́ NGO won leyin à <laughs> mo ní orin tí ọba ṣòro kọ kì í ṣòro NGO iná ẹ̀ ṣe tí n ò lè dé ọ̀dọ̀ wọn bí mo ṣe sí rí yín mo ti mọ̀ pé ọmọlúàbí ni ọlọ́run sì ní bá ọmọlúàbí yín jẹ́ mo yẹn mo ni ki n dọ́dọ̀ yín pé ká gba ìwé yẹn o tí n bá ti gbà lọ yín kì í sì kọrí ọ̀dọ̀ mọ̀lẹ́bí káwé tí ó ra ilẹ̀ ká lè rówó ká pín fún ọ̀tún ká pín fòsì tí mo bá wà nù. ìwé ilẹ̀ wà lọ́wọ́ mi níbo ni kí n ti rí ìwé ilẹ̀ níbo ni mo ti fẹ́ rí ìwé ilẹ̀. ìwé rẹ̀ sílẹ̀ yín <laughs> ẹ̀rí kan ẹ̀rá yé báyìí ẹni tí mo máa sọnù o ẹ wo ẹ̀yin ẹ ṣáà máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe o bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ẹ máa ṣe èmi gan kò sí ní tẹ́yẹ̀ lè ṣe fún mi tí n ó yíwá mi padà bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ẹ máa ṣe o ọ̀dà bẹ́ẹ̀ bá tiẹ̀ wàá rí tèmi bẹ́ẹ̀ bá rí i pé àwọn èèyàn ya ìyàkuyà nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa mi ẹ wo tiyín kí ni wọ́n ṣe lérò pé ìwé wà lọ́yìn ó di ìjà tó ṣe pé a fẹ́ lura wa lórí ẹ̀ pé ah, ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ mọ́ra wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ ṣe di ẹni tẹ́ máa parọ́ òwe mọ́ wọn lọ́wọ́ yín lọ́wọ́ bọ́rọ̀ ayé ṣe rí nu o ẹ jèrè ngo ẹ wo gbogbo wàhálà tẹ́yìn náà ń ṣe lórí ọ̀rọ̀ mọ̀lẹ́bí yìí ọlọ́run ní jẹ́ ó já asán nísìnyí pẹ̀lú bí tá a wá bọ̀rọ̀ dé báyìí níbo lẹ́yìn náà rò pa àti lè ibo báwo lẹ ṣe rò pa àti lè lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀. ẹ wo ẹjọ jẹjọ jẹjọ jẹjọ jẹjọ kí ló kàn mí pẹ̀lú ọ̀rọ̀ ọ̀lẹ̀ níbo ni kí n ti ríwo ilẹ̀ èmi jẹ́ bí àwọn olúwa tó sìn ni mi ò mọ nǹkan kan pa ilẹ̀ kò ṣe ilẹ̀ mi ò dẹ̀ mọ ibi tí ìwé ilẹ̀ yín wà ṣẹgbọ́n ah. mo ní kan ṣe ó níbi tí mò ń lọ gbogbo ẹjọ́ tẹ fi ń dá mi dúró látàárọ̀ yìí ti pọ̀ jù. ọjọ́ orí mi lásán ò tiẹ̀ dẹ́rù oh my O orí mi gẹ́gẹ́ bí sàwáwù ọkọ ẹ̀ ni ṣé gbogbo ẹ̀yin tẹ́nu yín bá ti fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí náà lẹ́yìn lọ́rọ̀ rí lẹ́nu ni ó ṣe gàn tó báyìí náà ó tiẹ̀ fi mí díwọ̀n rárá rárá bí n bá tiẹ̀ tó bàbá tó bí ọ ṣé ẹgbẹ́ ọkọ rẹ ni mò ń ṣe ni orí ẹ̀ ò pé rárá ni. jọ̀wọ́ nítorí ọlọ́run ẹ gbé kọ́ bẹ́ẹ̀ ẹ má tọ́nà lọ sínú ilé mi ẹ má bú ọkọ mi ẹ má bú bàbá mi báwo lẹ ṣe jẹ́ náà ọlọ́run ni yín ni kí ni dáúdà yín fẹ́ jà ah! ta ni yín. ó dẹ̀ lanu pọ̀ngà ń bá mi sọ̀rọ̀ bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ lẹ́mi tí mo wò wípé kí n ṣàánú ẹ kájọ ṣegi ní ìníjọjẹ káta ilẹ̀ èyí tó bá tọ́ sí wọn náà gẹ́gẹ́ bí ẹni tó ti ṣe wàhálà díẹ̀ fún mọ̀lẹ́bí o ká fún ọ ká sì kó yòókù ká kó fún àwọn àṣé ọmọ ilẹ̀ ni ọ tí wọn ò tẹ́ fún ẹlẹ́dẹ̀ ni ọ ẹlẹ́dẹ̀ ò sì ṣe fọnu bẹ́ẹ̀ bá fọnu ẹlẹ́dẹ̀ yóò tún padà lọ jọ sí di èébì bàbá tó bá kí n ṣe pé mo wo tọjọ́ orí yín ni mo sọ fún yín pé bí ń pa mí àbí ìrìtẹ́ rí gbogbo bíbá yìí mo tọrọ jẹ lọ́wọ́ yín ni. tó bá jẹ bẹ́ẹ̀ bó bá wù ọ́ faramọ́ bó bá wù ọ́ mo fara èmi ò bẹ̀ ọ́ o ṣùgbọ́n bí ògo ṣe ń jẹ́ tọlọ́hun ń jẹ́ kí nàìjíríà ó sú ọ ń jẹ́ kí ìlú òyìnbó sú ọ ò gbélé òní tọ́ pé mọ́gbà yé mọ́gbọ́rùn agbára ọlọ́run ọ̀ka èmi ẹ̀ wà jẹ́ kọ́ ọmọ pé bẹ́ẹ̀rù bá kọ òkè tó bá kọlẹ̀ ó ní ibi táwọn àgbà gbé sí gbogbo ẹ̀ máa gbóná mọ́ bó dúró nàìjíríà yóò gbóná mọ́ bó dẹ́rù òyìnbó yóò gbóná mọ́. ọlọ́run lẹ́dùnmọ́ rẹ̀ ń gbọ́ mo rò pé ni mi ìmọ̀ pọ́ mi ìmọ̀ pọ́ mọ́lẹ̀ tẹ́ ìtẹ́ni fún ni. sọlọ́hùn ni ẹ ni ọkàn mi balẹ̀ o. Ah. <laughs> mo lólúwa irú bàbá wo ló pè mí ìtẹ̀ ní bá ọkọ orin ni ìwọ ló lólúwa ọkàn mi máa balẹ̀ àwẹ̀ ọmọ lólúwa ah. ọkàn mi <laughs> balẹ̀. wo sìgìdì tí ó sọ fún ọlọ́run pé aláàárẹ̀ ọ̀wá epo oríire orin olólùwà bí n bá tiẹ̀ jẹ ìyà lọ́run. ó létí kò gbọ́rọ̀ olójú kò ríran tápá tẹsẹ̀ arọ ni. bàtẹ́ntẹ́lẹ̀ bàtẹ́ntẹ́lẹ̀ ọ̀tá mi bàtẹ́ntẹ́lẹ̀ ọ̀dẹ̀ rọ̀bẹ̀. bàtẹ́ntẹ́lẹ̀ ọ̀tá mi bàtẹ́ntẹ́lẹ̀ ọ̀dẹ̀ ìwọ. Swaga TV ni ẹ máa wò Swaga TV ni ẹ máa wò Swaga TV ni ẹ máa wò Swaga TV ni ẹ máa wò. báyìí torí ọlọ́run bẹ́ẹ̀ bá lè bẹ̀rù èèyàn ẹ̀ẹ́dẹ̀ gbìyànjú kẹ́ bẹ̀rù ọlọ́run arábìnrin yìí ẹ mọ̀ pé ó ní àrùn ọpọlọ kò ìgbádùn láàárín ẹ̀ náà ló pàdánù ọkọ ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ nǹkan ẹyọ kan ṣoṣo náà tó jẹ́ ohun ìní òun àtọkọ ẹ̀ ẹ̀ tó fẹ́ gbà wọ́n lọ́wọ́ kí ló dé kí ló lè tó bẹ́ẹ̀. Ah, agbẹjọ́rò hmm. ah, eh, eh, ọlọ́run tèmi ò kúkú ní dibi lórí ọ̀rọ̀ yìí nkúkú ní irú ẹlẹ́rù ẹlẹ́rù kí n fa tèmi lọ́wọ́ ọlọ́run sì ní fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọlọ́run ní fi jẹ mí níyà ọlọ́run lèmi ń ṣe tèmi fún kí ló dé tẹ ẹ rò ó bí ẹ ṣe ń rò yìí gbogbo ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọ̀lẹ̀ tẹ́ ń sọ yìí kó kan mí ọ̀rọ̀ ọ̀lẹ̀ ò kàn mí rárá rárá ntèmi kàn rò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó sojú tó sì tún gbọ́dọ̀ sẹ̀yìn ni pé àwọn Yorùbá ní adé òní kú káde yín ẹnu ṣé ń gba ọ̀rẹ́ mi kú tí èmi sì wà ní ipò bàbá àsìnkú ń sì wàá lajú mi lẹ̀ báyìí ń mọ̀ wo dúkìá rẹ̀ ràn kóhun kọ́parun mọ́ mi lójú kí ni ìtumọ̀ pé mo jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ọ̀rọ̀ lẹ́tà wí kò jẹ mí lógún kàn dànù kú ìyá àdèlé ntọ́ jẹ mí lógún jù ní àlàáfíà ọmọbìnrin kí n tiẹ̀ rí ká mọ bí ó wà ká wo bó làlàáfíà rẹ̀ ṣe ń rí kí ọkàn tiwa náà balẹ̀ wípé aṣojú atúnṣẹ́yìn nǹkan tẹ̀mí ń ṣẹnu o èmi ò mọ nǹkan kan mi lẹ́yìn o. ṣẹ́rí alàgbà ó jẹ́ àlàáfíà àwọn lẹ́fẹ́ mọ̀ kò jẹ́ àlàáfíà àwọn lẹ́fẹ́ mọ̀ ó jẹ́ ọ̀rọ̀ ọlẹ̀ kò jẹ́ ọ̀rọ̀ ọlẹ̀ agbẹjọ́rò wọn rẹ̀ gbogbo nǹkan tẹ bá ní lọ́kàn pátápátá láti sọ ẹ bá wọn sọ. bó ọ̀rọ̀ ṣe rí ni arábìnrin ṣe sọ gbogbo tó bá ti lù mọ́ ọ̀rọ̀ òfin pátápátá lórí ọ̀rọ̀ arábìnrin yẹn èmi ni kẹ́ bá sọ. ẹyin ti ẹdọ ẹ jí o àbí kí ni wọ́n ń pè é kí ló dé náà akínikú ewu ọmọ forí sọ pẹpẹ ẹ tó ṣe báríkà fẹ́ wùyà Èdùmàrè dámọ náà sí tó fa pájọ náà bàbá jẹ́ ń gbọ́ ọmọ pa èyí wọn tó ń retán ọmọ kí n tiẹ̀ tiẹ̀ sì lé kókó báyìí lórí ogún ológun ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ o kò yà mí lẹ́nu ìtì ògèdè lọ́rọ̀ ẹ kò tó ohun tí wọ́n á lọ̀ dá abẹ́ rárá torí pé mo mọ̀ pé bẹ́rù bá kọ òkè tó bá kọ ilẹ̀ ó tún níbi táwọn bàbá wa máa gbé sí torí mo mọ̀ pé òròmọdé ẹ̀rẹ́ ọ̀ma wò ni ṣùgbọ́n ìyálà ìyá ẹ̀ mà sá ẹ wo agbẹjọ́rò ọ̀rọ̀ ilẹ̀ ò sí ilẹ̀ òkè mi rárá o kò kàn mí rárá. alàgbà alàgbà ó sì jẹ́ wípé bọ́n ṣe sọ̀rọ̀ yín náà ah, ah, ah, mi ò ṣẹ̀ṣẹ̀ gbọ́ wípé tọ̀fọ̀tọ̀fọ̀ lẹ ń fa ọ̀rọ̀ náà ẹtún débi báyìí sí ẹbẹrẹ sí ní pọfọ lóríṣiríṣi kí ni ìtumọ̀ gbogbo jágbàjàgbà tẹ ń gbogbo arábìnrin sọ. ẹ gbà mí agbẹjọ́rò wọn tó ti ro ẹjọ́ mi dọ́dọ̀ yìí. wọn rò ó. amòfin amòfin ntẹ ẹ bá mọ ẹ má bá wọn sọ ó sì wù mí kí ẹ ṣe astaga fúnra láì lórí ọ̀rọ̀ tẹ sọ mọ torí bí ẹ̀yin ọ̀rẹ́ mi ò ṣe ní bàjẹ́ nìkan tí ọjà mi lógún o gbogbo ilé tẹ̀ ń sọ yìí wó lọ́ra mi ń bẹ̀ ṣé ṣé bóò ni wọ́n ṣe pín ìtàn ajá tí ọkàn lè máa mú kí ló kàn mí kí n tèmi wọn náà ò sì sọ̀rọ̀ ìyá tó fẹ́ fi dúkìá rẹ̀ jóná bó ṣe ni gbogbo dúkìá yíjọ náà sọ̀ nǹkankan. ìyẹn ìyẹn ò tiẹ̀ ṣeé ṣe sí ẹni wàhálà gan-an. ìyẹn ò ṣeé ṣe ìyẹn ò ṣeé ṣe àbí bó bá ṣe ṣe bí ò ṣe ṣe wo alàgbà ẹ jẹ́ n gbà yín mọ̀ràn ìmọ̀ràn tí mo lè gbà yín ni wípé tí gbogbo ohun táwa ń ṣe lórí ọ̀rọ̀ lẹ́yìn ò bá tẹ́ yín lọ́rùn ẹ̀ lọ pẹjọ́ ẹ lọ pẹjọ́ ká lọ pe ẹjọ́ bẹ́ẹ̀ni <laughs> ah, ẹbẹ yìí ó ti wínú ìbágbẹjọ́ ló nìyí ntí ọtẹ yín lọ́rùn ẹjọ́ yín sì kọ àwọn ni bí ọba wa sàwọn bí àwa ọba wa lọ kóòtù bó o lẹ́yìn ṣe jẹun lórí ọ̀rọ̀ yìí bó o ní ìdajì gbogbo ogún tí wọ́n gbọ́kànlé ọ̀nà òun ṣe jẹ́ tiyín bó o lẹ́yìn ṣe tọ́jú ọ̀hún bó o lẹ́yìn ṣe ìyàwó bó o lẹ́yìn èrè pò sí yín ṣùgbọ́n ẹ ṣe èrè ngo gbogbo agbára yín ni kẹ́ ẹ sàlàdà sóti eyín ẹ̀yin agbèfọ́ba gbogbo ẹnu yín tó bá mú ju abẹ́fẹ́lẹ́ lọ àjọ pàdé nílé ẹjọ́ yẹn bí ikun lọ́wọ́ alóko bí tàkúté ni àjọ mà ẹ mú ilẹ̀ kẹta tẹ́ bá ti talẹ̀ tán ẹ̀yin ẹ mú lájì owó ilẹ̀ ẹ̀kọ́ fún agbẹjọ́rò kéèyàn kó fi tọ́jú gbogbo mọ̀lẹ́bí tiẹ̀ ètò bá sákù ìlàjì tó bá kù ẹ sákò fún àwọn ọmọ ọlọ́mọ àbẹ́ tó jókòó ti ìlàjì owó aláìlójútì wọn kù lórí ogún ológun. ẹyin ẹyin. arábìnrin ṣé lóòótọ́ àti lólòlò àkọ́bí arábìnrin yẹn rẹ̀. àkọ́bí ẹ̀ ni ṣùgbọ́n bí mo ṣe ń wo yẹn jọ pé wọ́n ti kó sí nínú. àwọn ah, ti kó sí nínú ilé ìpọ o ẹ wo àfi kẹ́ gbìyànjú kẹ́ mọ bẹ ṣe máa ra ọmọ náà padà nítorí tí ọ̀rọ̀ bá délé ẹjọ́ pẹ́rẹ́ ẹ̀rí kírú ọmọ yìí máa jẹ́ ó ṣe kókó o ǹjẹ́ gbọ́ ẹ gbìyànjú kẹ́ fa ojú ẹ̀ mọ́ra àmọ́ lẹ́yìn yẹn ẹ fi ìkúlẹ̀ ẹ gbà rọrọ. aláàjì máa nífẹ̀ẹ́ gan-an kí ló dé tó jẹ́ pé orúkọ ẹ ni wọ́n fi sórí ìwé ilẹ̀. Ah, èmi náà mọ̀ àmọ́ nígbà tí wọ́n sọ fún mi wọ́n sọ pé àwọn ti pinnu láti ra ilẹ̀ fún màmá àwọn kó tó kú ìgbà tí màmá wọn wá kú tó wá bí èmi ìgbà tó wá lọ yẹ̀wò wọn á sọ fún wọn pé èmi ni ìwògbé wọn. ìwògbé. bẹ́ẹ̀ni. kí ló ń jẹ́ wògbé. jígì ni wọ́n máa ń pè bẹ́ẹ̀. gbọ́ yorùbá gan-an kí ló wá dé tó fi tí ṣẹ̀yẹ fi kórìíra màmá ẹ̀. kò ń ṣe pé bóyá ṣẹ̀yẹ kórìíra màmí àmọ́ ọjọ́ kan màmí ti kìlọ̀ fún ṣẹ̀yẹ pé kó yé máa fọbọ́ nínú ilé ìdáná mọ́ ṣẹ̀yẹ wà lọ fọbọ́ nínú ilé ìdáná màmí wàá mú abọ́ yẹn wọ́n á là mọ́ ṣẹ̀yẹ lórí àtìgbà yẹn ni ṣẹ̀yẹ ò ti nífẹ̀ẹ́ màmí mọ́ kò dẹ̀ ṣe pé màmí ò ń ṣe jù yẹn lọ fẹ́mi o màmí máa ń ṣe jù yẹn lọ fún mi níjọ́ kan mo kàn jókòó màmí kàn wọlé wọ́n á mú ìgbànú wọ́n bẹ̀rẹ̀ sí í nà mí wọ́n nà mí gan ìgbà tára wọ́n dẹ̀ wálẹ̀ wọ́n dẹ̀ bẹ̀ mí ó dẹ̀ tán. ṣùgbọ́n ó yẹ kí ṣẹ̀yẹ́ mọ̀ pé kò ń ṣe lásán ó yẹ kí ṣẹ̀yẹ́ mọ̀ pé mọ́mì òun ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn láìsí pé nǹkan kan ń ṣe wọ́n. Hmm. àmọ́ ṣe mọ̀ pé a ní faradà jura wa lọ. fẹ́ pa màmá ẹ̀. pa màmí ah, èmi ò lè pa màmí o. o lè pa màmá ẹ̀ ló pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn gbádẹ́yanká tẹ kó yọ̀rọ̀ sórí ilẹ̀ tọ́lọ́ fi pa bá màmá ẹ̀ sùn. èmi èmi ò mọ kankan pa yẹn o mi ò mọ kankan pa yẹn. ṣẹyẹ ó mọ kankan nípa ẹ ló gbọ́dọ̀ lọ sórí ilẹ̀ yẹn tó lọkọ for sale sí. for sale not for sale lèmi fẹ́ kọ ibi tí mo ti ń kọ́ lọ lọ́dà bá tán. ah ah <laughs> ṣe ẹ yẹ ṣé tí ọ̀dà bá tẹ̀ máa wá tán sórí for sale ló yẹ kó tán sí àbí not for. ṣẹ́rí tẹ bá wo kinní yẹn dáadáa mo fi àyè not sílẹ̀ lókè wípé tí bá rọ́ọ̀dà máa lọ kọ not yẹn sí. ó dáa kí ló fẹ́ ṣe gan-an gẹ́gẹ́ bí ọmọkùnrin kí nìkan tó fẹ́. ẹ ṣe ilẹ̀ yẹn mo kàn wọ́n pé tó bá ta owó tó bá jáde a lè fi tọ́jú màámi èyí tó bá dẹ́kun èmi náà lè fi lọ sí ìlú òyìnbó. ìlú òyìnbó tápá àbò. amẹ́ríkà lèmi fẹ́ lọ. ẹ̀ẹ́ nítorí pé o fẹ́ lọ sí amẹ́ríkà ló ṣe fẹ́ pa màmá ẹ̀ ṣẹyẹ ló lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn gbadéyanká. ọ̀sán ọlọ́run máa fi wèrè ìdánwò yọ̀ ọ̀sán kọ̀sán ọlọ́run má fi wèrè ìdánwà wò yóò san kọ̀sán yóò san kọ̀sán ọlọ́run má fi wèrè ìdánwà wò yóò san kọ̀sán ọlọ́run má fi wèrè ìdánwà wò yóò san kọ̀sán ọlọ́run má fi wèrè ìdánwà wò yóò san kọ̀sán ọlọ́run má fi wèrè ìdánwà wò yóò san kọ̀sán yóò san kọ̀sán ọlọ́run má fi wèrè ìdánwà wò yóò san kọ̀sán. lọ àgọ́ ara rẹ kì í ṣàdọ̀ obìnrin náà o. ṣé o ṣé o. irú kẹrẹ irú pé ni a fi gbọ́n dànù. olùwàtòsìn láti òní lọ àgọ́ ara rẹ kì í ṣe àgọ́ obìnrin náà o a ti gbọ́n dànù irú kẹrẹ irú pé ni a fi gbọ́n dànù. àṣẹ o àṣẹ o olúwa tó sùn olúwa tó sùn olúwa tó sùn àgọ́ ara rẹ kì í ṣe àgọ́ wèrè mọ́ o látòní lọ a ti gbọ̀n dànù irúkẹrẹ gbogbo la fi gbọ̀n dànù. àṣẹ o àṣẹ o àṣẹ elédùà àṣẹ elédùà o àṣẹ a. Ah. ẹ ṣe mo dúpẹ́ o kì í náà dá o ẹ kú iṣẹ́ àdúpẹ́ o yóò dáa fún yín gbogbo àìsàn tí elédùn bá ti parí báyìí ní ọmọ dọ́dọ̀ yín òun náà tí nǹkan sì ń ṣe ọlọ́run ọba ní ṣẹ́gun ẹ̀ gbogbo wàhálà tẹ́ ẹ ṣe lárí a sì dúpẹ́ àdúpẹ́ elédùn ọba yìí ṣe ẹ òun náà gbogbo tó bá kù elédùn ọba ní ìwòsàn pátápátá tó bá tún kù bí ìnáwó lára rẹ̀ tí òfin ní ṣe nǹkan kan mọ́ tí èè lọ pátápátá elédò ọba ni gbé o ìwọ náà yóò tán lára rẹ pátápátá yóò tán lára rẹ yóò san kò san yóò má fi wèrè dán wa wò yóò san kò san. olúwa tó ṣe o olúwa tó ṣe àwa pèrí rẹ ni o ọmọ tuntun kọ́là kọ́ pa àjẹ́ o eléyìí kọ́ ni àkọ́kọ́ eléyìí sì kọ́ ní ògbógun èmi mo sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí nítorí wọ́n ní ìwúntọ́lá lórúkọ tá à ń pe àṣẹ ìkà òmèsì lórúkọ tá à ń pe ìgèdè ajagun ọ̀run o mẹ́lá tẹ́wáyé o lórúkọ tá à ń pe ìwọ ọ̀sàsí ajagun ọ̀run o ajagun ọ̀run o ajagun ọ̀run ọ̀yá bá mú tó sì sọ́dọ̀ ajagun ọ̀run nítorí wọ́n ní ẹnìkan igun kí pàdé ẹni àìkọ̀pẹ́ pàdé èèyàn ojú olóko báyìí lè ṣe fi ṣe díẹ̀ bẹ́ẹ̀ ni yọ̀sẹ̀ kò ní sẹ́yìn tí ọjọ́ tí àkéré jù pa bá tepo ọjọ́ náà ni ọkànlẹ̀ pa nítorí asípátákó ni bàbá àṣẹ tí sọmọ bíbí inú ejì ó òun náà ló bí èpè tí sọmọ bíbí inú alọ̀ràn ó sì tún bí ìgèdè tí sọmọ bíbí inú àgbọnmìrègún wọ́n ṣe bí eré bí eré wọ́n pa ńláńlá sínú igbó olúkọ́rọ́bọjọ́ inú igbó olúkọ́rọ́mọjọ ńlẹ̀ kínní ìwájú ọsí tí mo ti ń perí rẹ lónìí o olúwa tó sìn n ò gbọdọ̀ ọkọ ọmọ jẹ mi nítorí tí n bá pè ọ̀tọ̀ jẹ mi ó wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ o dàgùdàn jẹmọ̀jẹmọ̀ ọwọ́ adaláàmù ti ń jẹlẹ́ bá òkòrè olúwa tó o olúwa tó o olúwa tó o. àìkò ìyá bá bọ̀ sàájẹ́ kàn mí ojú kọ́pọ̀ máa lọ tán lẹ́yìn ẹ̀. wọ́n lè ti láyà wọ́n lè ti láyà wọ́n lè ti láyà ojú yín mà ti wálẹ̀ gan kí ló dé tẹ di aṣọ mọ́rí. mo ní kí n má ṣí ìgè ọkọ mi sílẹ̀ ni. ẹ wo ẹ ṣí jàre ẹ ṣàkọsọ́lọ́run lọ́rùn ẹ ṣí. kí n tú mm. kí n tú. ẹ tú. ẹ̀rí pò dà báyìí ẹwà yín wá jáde. ẹ ṣé mo dúpẹ́. ẹ gbà. Ah lára àwọn ẹrù tí mọ́rẹ́nikẹ́ kó fún mi ni. Hmm. ẹ mà ṣe o ìyá wa ojú ò mà ní tìyín o àmín o aláàánú ò ní jìnnà sẹ́yìn náà o gbogbo yà bá ṣe ń dáwọ́lé báyà máa já sí rere ni. àmín. ẹ ṣé mo dúpẹ́ gan-an ni. Ah! ẹ rí bójú yín ṣe wá rí ọkọ yóò ṣìyàwó fẹ́ rárá <laughs> tó bá ṣe pọkùnrin ni mí ni ẹ̀yin ni bá fẹ́ sílé. ẹ ṣé mo dúpẹ́ nípa ọ̀rọ̀ lẹ́yìn yẹn ni. ẹ rọra èmi rò pé bóyá ká tà. nítorí pé ilẹ̀ yẹn lówó lórí peter bá tà á ẹ wá fi kọ́lé kékeré kan tẹ̀yìn àtọmọ yín máa gbé ilé tí ò ní pọ̀ jù èyí tó bá dé ẹ̀kú lára owó yẹn ẹ lọ sílé ìfowópamọ́sí mo tún wá ro kinní kan wípé ẹ tún mú lára ẹ ẹ lọ sílùú òyìnbó kẹ lọ lu bí ọdún kan kẹ tí ẹ sinmi àbí kí lè rí sí. inú mi á dùn ẹ ṣé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí i aláàánú ò ní jìnnà sẹ́yìn náà. àmín. ẹ ó wá kù nǹkan kan tí mo tún fẹ́ tọrọ lọ́wọ́ yín ẹ nípa ọ̀rọ̀ ọmọ yín ìyẹn ọmọ mi ṣẹ̀yẹ mo fẹ́ kẹ́ bá mi dáríjì. ṣẹ̀yẹ ò ṣẹ̀ mí kí ni ṣẹyẹ fẹ́ ṣe fún mi. ṣẹyẹ. ṣó wà bí ni. ẹ ó wá bá mi ṣeré mà ní ó wà ń bí. ṣẹyẹ. máa. wo so mẹsẹ ìyá ẹ bẹyìn kó máa bẹ. Ah, irú ọmọ ṣé yóò ṣe mí. ṣé tí ló ti jẹ́ kó máa sunkún sí. èmi náà lè wo ṣíṣe kí n kọ́ pa màmá mi ìjọba ìdáríjì. ṣe mí sórí ẹ nǹkan màmí ẹ tiẹ̀ náà ni nǹkan tiẹ̀ náà ti màmí ẹ náà. ǹjẹ́ kò tí máa tó bí ọdún kan báyìí tó ti lọ sílé ìwé gbẹ̀yìn. màmí ọdún kan kẹ ó ti pẹ́ o. ó ti pẹ́ tó bá wò. màmí á ti tọ́dún márùn-ún. ọdún márùn-ún kẹ. bẹ́ẹ̀ni. ṣé wípé ó ti tó ọdún márùn-ún sẹ́yìn tára mi ò ti yá. bẹ́ẹ̀ ni màámi àmọ́ màámi ara yín ti yá nísìnyí mo máa lọ síléèwé màámi mo ti dàgbà jù láti lọ léwu mo sì máa lọ síléèwé. ṣé ọkọ mi ọlọ́run á nífẹ̀ẹ́ wọ náà wọ náà àárọ̀ ọmọ tó máa ṣàánú fún ẹ bó wá ló ń gbé ní gbogbo ìgbà yẹn. màámi ọ̀dọ̀ rẹ̀ bàbá mi mò ń gbé. ọ̀rẹ́ bàbá ẹ̀ wò. pàdé ìrànká. Gbádéyàn ká ah! ìyá mà jólódì mi o ọmọ tèmi báwo ló ṣe wá ń tọ́jú ẹ̀ sí. mami wọn ò tọ́jú mi o wọn ò tọ́jú mi rárá mami ilẹ̀ ńlẹ̀ mo máa ń sùn sí ó níjọ̀kan àwọn kan wọ́n wá wọ́n fẹ́ wá fipá bá mi lò pọ̀ wọ́n á pariwo bàbá yẹn wọn ò jáde. kò ní jáde táwọn ọmọ bá dẹ̀ ti dé wọ́n máa kó gbogbo wọn lọ sínú yàrá wọ́n máa lọ sùn sórí bẹ́ẹ̀dì. irú ẹ̀dá tọ́lọ̀ ń dá lórí yẹn àmọ́ kò ń ṣẹ̀bi gbogbo wọn o àmọ́ lẹ́ni wá ń kọ́ o ọlọ́run ti jẹ́ kí gbogbo ẹ̀ kó di kíni ó ti dọ̀rọ̀ ọ̀tán sórí gbogbo aburú tó ti ṣẹlẹ̀ sí wa ó ti di àfẹsẹ́yìn tí egun fi aṣọ lágbára ọlọ́run ire àti ayọ̀ máa máa jẹ́ tiwa látìgbà yìí lọ. ojú òní tìyẹn gbà kan aláàánú òní jìnnà sáwọn ọmọ tìyẹn náà ibikíbi tó wù káwọn ọmọ yín wà ní gúúsù nílà oòrùn níwọ̀ oòrùn tàbá àríwá olórí ò ní fi wọn sílẹ̀. àbí o ṣeun màgbínlẹ̀ ìlú àtọ́sìn ah. dẹ́jọ́ kó ah. ojú rẹ̀ ò ní ríbi mọ́ ojú ẹ̀fọn ríbi lọ́sàn-án ojú òsùn ríbi lóru. mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ oríjì orí lọ olú àtọ́sìn oríire ọ̀gbà bọ́dé wọ́n ní odó nigi ìkòkò lámọ̀ èyí tá a yí dó ká mọ̀ yí kòkò dùn bẹ́ẹ̀ bá a bá yí kòkò dùn inú alámọ̀ ọ́ bàjẹ́ hmm. dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ ò ní rí mọ́lẹ̀ yìí o. mi ah. mi. ojú rẹ ò ní ríbi mọ́ o ẹ̀fọn ìríbi lọ́sàn-án ẹ̀fọn ìríbi lóru àbí èlọ́mọ èkúté o ò ní yàgàn ọ̀gẹ̀dẹ̀ gbénú agbórin lágàn. àmín. Ah. ǹjẹ́ ó tiẹ̀ gbọ́ nípa ikú Gbádéyànká àti oníṣègùn rẹ̀. mo gbọ́ hmm. mo gbọ́ wọ́n sọ fún mi. wọ́n sọ fún mi bàbá ẹ wo mo dárò dárò. ọ̀n dárò kí ni àmọ́ dárò ìkà má bá wọn dárò ìkà èèyàn kì í kọ́ lè ìkà kọ́ mọ́ jò ọmọ ní wípé ilé tá a bá fi tọ́ ọmọ ìrìn òwò tó bá ní èrè ọkàn ni kò ní kú irú ikú oró tó kù. ẹ̀rí ọkàn. ọgbọ́n tí a rí pé ẹ̀rí ọkàn ẹni ni ìwògbé ẹni. ẹ̀rí ọkàn ẹni ìwògbé ẹni. gbogbo ohun tó ṣe ọ lọ àtiwá àtọkọ rẹ kò sẹ́yìn gbádùn yẹn ká. ilé tí a bá sì fi tọ́ ọmọ ìrì ní òwò lórí ah, àwọn àgbà ẹ̀rí ọkàn ẹni nìwògbé ẹni ilé onírì kìí sí ìrì ìrì ní òwò ìrì ah, olúwa tó sìn máa jó máa yọ bá a bá jàjàjà tá a bá jó lóde ẹni lọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ là á máa yọ ilé onírì kìí sí ìrì ìrì ní òwò ìrì mo dúpẹ́ ẹlẹ́dàá mi. orí rẹ̀ dà. mo dúpẹ́. ẹ̀rí ọkàn ẹni ní gbogbo ẹni ilé onírì kì í sí ìrì ìrì ní òwò ìrì máa yọ mo ń yọ ọba dúpẹ́ mo ń jó ilé amọ́niṣe ní ìrì ìrì ní òwò ilé ìgbádẹ́yàn ká ìrì ìrì ní òwò ìrì ilé ẹni burúkú ìrì ìrì ní òwò ìrì. ilé onírìgì mọ̀. ìrì ìrì ní.